tẹ̀síwájú ní àlàyé lórí àyà kejìdínlọ́gbọ̀n lẹ́yìn àyà àtọ́gbọ́n méjì nínú sọ́rọ̀ tó gbà kọ́ra ọlọ́run bá wa nínú àyà yìí wọ́n ní gbogbo àwọn olùtò ọ̀nà أحق بربهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم اللهم dídágbàdà tó náà wọn á sọ̀rọ̀ rẹ̀ nínú ayé yìí bákan méjì ni o inú kọ́ dá padà kí ìyàwó tó parí àìdá. àbí kọ́ dá padà nígbà tó ti parí àìdá. tọ́lá fẹ́ dá padà kí ìyàwó tó parí àìdá. dá ọ padà. ìjẹ́ ń bùkátà àwọn ẹlẹ́rìí àbí òbùkátà ẹlẹ́rìí ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀. ìgbé ṣé ọ̀ràn yẹn ni kó pe àwọn ẹlẹ́rìí tàbí kì í sọ̀ràn yẹn. bá dáyàwó rẹ̀ padà nígbà tí ìyàwó sì wà nínú àìdá gbogbo ń tẹ́ ma kéèyàn máa ṣe àbí tá à ń bùkátà kéèyàn ṣe kó tó di kó fẹ́yàwó kò bùkátà láti ṣe kankan mẹ́ ẹlẹ́rìí nìkan ènìyàn pọ̀ ẹnu wà lórí ẹ̀ tá a pẹ́ lẹ́rìí àbáyé pẹ́ lẹ́rìí pé mo ti dá padà o. torí ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní fẹ̀yìdà balọ́gùnà بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم اللهم باني كما تكوي عدة الديوان الديوان لنا صدق àbí ẹtú wọn lẹ lọ́nà tó dáa. tẹ́ẹ̀bà wá dì wọ́n mú lọ́nà tó dáa tẹ́ẹ̀bà dì wọ́n mú lọ́nà tó dáa ẹ̀jẹ̀kẹ́lẹ́ rí ọmọ ẹ̀sìn. lórí de eléyìí bàtọ́ bá dá ìyàwó rẹ̀ padà. lẹ́yìn tó ti kọ́ ọ́lẹ̀ ní kíkọ́ ọ́lẹ̀ sí èsì di mẹ́ta nígbà tó bá dàgbà sí àwọn ẹlẹ́rìí ọmọ yìí ẹlẹ́rìí méjì tẹ́lẹ̀rìí méjì bá ti mà sí mo ti dà pé mo ti dà padà eléyìí jẹ́ ìdájì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀. ló ṣe àyà ìgbọ́ yìí kí wọ́n tó lọ́n sọ́kọ́ bẹ̀rẹ̀ ìdá balaghna ajalahunna fa anfiquhunna bima'ruf aw fariquhunna bima'ruf wa ashhidu dhawi 'adlin minkum. wípé bá a bá kọ obìnrin lẹ̀ náà a nídìí ẹlẹ́rìí méjì. ànídìí ẹlẹ́rìí rárá nítorí pé ẹlẹ́rìí tọ́nà wọn bá ń sọ ń bí ó ní í ṣe pẹ̀lú dídé obìnrin padà ni lẹ́yìn tá a ti kọ́ ọ́lẹ́ abẹ́ dá padà ó là ń kó ká tẹ ẹlẹ́rìí fún ṣùgbọ́n kì í ti fẹ́ fẹ́ dá obìnrin padà ẹ fẹ́ kọ́ ọ́lẹ̀ ní gbogbo tẹ ẹlẹ́rìí rárá tọ́ba ti kọ́ ọ́lẹ̀ òkú kọ́ ọ́lẹ̀ àbùkátẹ̀ lẹ́yìn wọn fi kọ́ ọ́lẹ̀ pé tani ọjọ́ ẹ̀rí pọ̀ kọ́lẹ̀ ọlọ́run ti tó lẹ́lẹ́rì tẹ̀yìn bá kọ ìyàwó rẹ̀ lẹ̀ ọlọ́run tó lẹ́lẹ́rì. ṣùgbọ́n dídá padà míì oní àníkọ́ dá ìyàwó rẹ̀ padà lẹ́yìn ìgbà tó ti parí àìjà eléyìí á tuntun yìí kì í sóni gbogbo ń dààmú káàdà láti fi alìjábù wọn kọ̀bùn àwọn bàbá rẹ̀ ó tún láti fi fún ọ àfi fún ọ dàkejì second trial wọn náà ní ọgbà ó tún tún sọdá kíní kan ọlẹ́rìí ọ̀dẹ́ rí ẹ̀sìn lọ́dá wò ọ̀nà máa ní òye igi lọ́sẹ̀ yìí torí wọn ló fi falẹ̀ fífi wọn di wípé ọbọ ọmọ lọ́wọ́ àfi kẹ́ tuntun igi so àtúntì màá kọ́ fẹ́ dáyàwó rẹ̀ padà àti òsì parí ẹ̀ríjà yẹn ló ti tètè dá padà àmọ́ bàbá ti dá padà tí o fi parí ẹ̀ríjà ó múra ẹ̀tù tún igi so eléyìí wá dá lórí pé déyàwó rẹ̀ ó wù ọ́ láti padà sọ́dọ̀ rẹ̀ àti ó wù láti padà sọ́dọ̀ rẹ̀ àti wù máa òun náà ló ti sún òun wàhálà lónìí wàhálà lọ́la ó tó à ó gbèdé bẹ́ẹ̀ àmọ́ tó bá fẹ́ da padà nígbà tí o fi parí ẹ̀dá ọ̀rọ̀ nǹkan àníjì pé fẹ́fẹ́ àgbọ̀fẹ́ tó ń gbà yẹn tó bá ti da padà ó ti da padà báwo wá lẹ́yìn ti dópin padà tí o bá ti parí ẹ̀dá ọ̀nà wo láàmú àgbà da padà kò tí parí ẹ̀dá ọ̀fẹ́ da padà alimami malik rahimahullah àwọn sọ pé ìyàwó tó kọ́lẹ̀ ní kíkọ̀ kínní àbí kíkọ̀ kejì tó o bá ti lè bá lò pọ̀ o ti dá padà rẹ̀ lópin ìgbà tó bá ṣe wípé ntọ́ ọgbà lérò pẹ̀lú bíbá lò pọ̀ ní kó tún dá padà o pàápàá jùlọ tó o bá jẹni tí o mà wípé à ń kó káàtà àkàpọ̀lẹ́ rẹ̀ nígbà tí wọ́n dà padà kó o jẹ́ kó wọ́n jẹ́rìí nítorí pé ọ̀rọ̀ nínú àwọn tẹ́tíṣẹ́ rí àmójútó gan lọ̀rọ̀ nípa àwọn obìnrin ọlọ́run sọ abẹ́ àwọn obìnrin púpọ̀ ọlọ́run gbà kábíyé obìnrin wa jẹ́ tí wọ́n máa fi ṣeré àbí tí wọ́n máa lò lọ́la ti fẹ́ òkè wọn náà lọ lọ́ọ̀fẹ́ má gbà tó tún wù ọ́ tó o fẹ́ dá padà wọn dé káwọn èèyàn máa jù wọn ti dá padà wọn. tó o bá ti sọ bẹ́ẹ̀ o ti parí. tòṣù tí ìwọ bá san láì mà kíkọ́ à ń bọ̀ káàtà kẹ́lẹ́rì ó tún jẹ́rìí sí pé o ti dá padà tó o bá ti bá lò pọ̀ ìyàwó rẹ̀ náà ni o ti di ìyàwó rẹ̀ padà. wọ́n tọ́ ìmáàmù Malik ní ọ̀tọ̀ pé kí àwọn èèyàn wọn gbà kọ́kọ́ lò pọ̀ títí tí ó fi ṣe káwọn èèyàn mọ̀ fún ìdíjọ́ padà àbí òye wa torí pé ó lè kàn jẹ́ kóbìn lóhun níṣẹ́ wọn pé lẹ́yìn bẹ́ńtò sí kó wọn fi àbùkátà òun kí lè ọmọ kó ní kíni dá kíni padà alọ́ ńlọ bẹ́ẹ̀ wọn lọ yẹ kóbìnrin yẹn pọ̀ kọ́mọ́ gbà fún pé ti dáhùn èèyàn mọ̀ kó ti dá mi padà náà tó bá ti ṣe báwọn ìgbà náà kọ́mọ báyàwó rẹ̀ lọ. tó ń torí de lé ìbáyìí. tọ́ba ẹ̀ lò pọ̀ láì dàníyàn ikú fẹ́ dá padà ńkọ́. wọ́n ní kò burú lẹ́yìn rẹ̀ kọ́ dá ìyàwó padà ṣùgbọ́n ìyàwó yẹn yóò tún ṣe nǹkan oṣù tí fẹ́ fọ inú rẹ̀ má nínú omi burúkú ó ti di omi burúkú torí pé ńgbà tó ọ̀fẹ́ dá padà. kí lọ́ọ́ bá lò pọ̀ sí torí di eléyìí àbí kéèyàn sọ ẹnu rẹ̀ níbi àdá kọ́ọ̀lẹ̀ mo ti kọ́ọ̀lẹ̀ ẹ̀ wàhálà ni o tó bá wá fẹnu kunu pẹ̀lú ìyàwó rẹ̀ ó fara nura pẹ̀lú rẹ̀ ń wò lájọṣepọ̀ ṣùgbọ́n fọwọ́ ra la àníyàn rẹ̀ pẹ̀lú tó ti ṣe ní kò ní dá padà. òbóró torí irú nǹkan báwọn tọ́ àyàfi láàrin ọkọ àti ìyàwó sọgbà tó ti ṣe tó ti ṣe pàníyàn rẹ nu ọlọ́run àníyàn rẹ àmọ́ lọ bá fẹnukónú pọ̀ kíri ẹ̀ ọkọ̀ ọ̀rá ṣùgbọ́n àníyàn rẹ kọ́ ni kò ń fẹ́ dá padà kí á ní ọ̀sẹ̀ lọ àti. ìjọkọ àtìyàwó òun ni òjò ọmọ pé bóyá nǹkan mi tẹ̀ ń ṣe tó bá kó pẹ̀lú ẹlòmí ọ̀ràn lọ́ńdà. ìgbà tó ti kọ́ ọ́lẹ̀ tó sì lẹ́nu kọ́ fẹ́ dá padà fífọwọ́ hàn ẹ̀sẹ̀ torí di eléyìí sunna alayhi wa wọn á ní òní kíkọ kọ́kọ́ jẹ́kẹ́lẹ́ rí ọmọ sí síwájú kó tó kí ìyàwó rẹ padà àbí kó tó fọwọ́ rà á là ni wọ́n máa ní wọ́n ló kó bára ẹnìkan ò wípé kó tilẹ̀kùn mọ́ra rẹ tẹ́lẹ̀ wọn náà ló tilẹ̀kùn tọ́pọ̀ dé mọ́ra rẹ lọ́wọ́ àwọn ń pariwo pé kí wọ́n gbọ́. so wọn náà ló ní ọkọ̀ ọ̀lẹ̀ tó tó fi ń bùkátà kókó tó pẹ́ lẹ́yìn tí mo ti dá padà o na àti láti na náà náà alimam abu hanifa lọ́dọ̀ sí wọn rahimahullah àtàwọn ọmọ ẹkẹ wọn wọn ní sẹ́yìn láti gbóbìnrin rẹ̀ lò pọ̀ àbọ̀fọ́ra la ní ti ìgbádùn àbọ̀wọ́ abẹ́rẹ́ ní ti ìgbádùn. ó ti parí ó ti dá padà nù tó bá ti ṣe nǹkan kan náà kan yẹn ó ti dá padà nù àmọ́ yẹ kó pẹ̀lẹ́ kó jẹ́lẹ́rìí ọmọ kó ti dá obìnrin padà kó tó o bẹ́ẹ̀. ṣùgbọ́n náà ọ̀rọ̀ kan lọ́dọ̀ àwọn máa ń bá lè máa mú wọ́n ní ṣíṣe báyẹn lò pọ̀ àbí nǹkan kan náà sọ yẹn kò túmọ̀ ti dá padà o. ṣùgbọ́n ẹnu wọn kò lórí pé ọ̀rọ̀ ẹnu tó bá sọ fún ìyàwó rẹ̀ pé mo ti dán padà ó ti tó ọkàn pẹ̀lẹ́ rẹ̀ ṣùgbọ́n tó bá ń pé ìtẹ́ lọ fẹ́ fi dá padà bí kò bá lò pọ̀ àbí kò fẹ́ nukunu pẹ̀lú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ́ni kò burú kò burú tó kùn gbàgbọ́ bá ti fi ẹ̀rí fún eléyìí jẹ́ ti dídá obìnrin padà. ó ti kọ ìyàwó rẹ lẹ ní kíkọ̀ kan àbí kíkọ̀ méjì ìyàwó rẹ̀ wá fẹ́ tíráàbù láàrin àkókò yìí tó lẹ́tọ̀ọ́ sí kọ́ báyìí wọ́n lọ gbọ́dọ̀ bá rìnrìn àjò apá náà olùmọ̀ máàlì kàti sáfẹ́ wọ́n lọ gbọ́dọ̀ jọ tíráàbù pẹ̀lú ẹ̀ ẹwà kóbá téèyàn ti fúnra rẹ̀ o tún gbọdọ̀ báyàwó rẹ̀ fúnra rẹ̀ kókò fi dà padà. tọ ìwọ lọ fẹ́ mú ìyàwó rẹ̀ travel pébi tó ń lọ wà á tuntun mẹ́ta tán bẹ́ẹ̀ ó ní ìdẹ́ntì ọmọ bọ́ dáná gbogbo ọlọ dáná pẹpẹ yìí fúnra rẹ̀ ọ gbọdọ̀ mú lọ bẹ́ẹ̀ ni àwọn àyè ń bá yìí sùn bẹ́ẹ̀ ni mama Abu Hanifa náà sùn. apá kan nínú àwọn ẹgbẹ́ Abu Hanifa ẹgbẹ́ wọn ló lè ń tó àwò kó tó dá padà. ó ti kọ ìyàwó rẹ̀ lẹ̀ ìyàwó rẹ̀ wà nù idda tọkàn lè yàrá wàhálà yàrá ìyàwó o lè wọ ọbẹ̀ o lè jáde bọ́ bá ti fẹ́ kò ní di sálámà sálámà báwò. àmọ́ nísìn wọ́n ní sọ o lè wọ ọbẹ̀ o ti kó ba rẹ̀ báyìí. tọ́ba wọ ọbẹ̀ tó lè wo nǹkan kan nu bíútì rẹ̀ kó wẹ́wà rẹ̀. àbí tó náà lè máa tó gé fún àbí ó náà lè máa narùn kó máa nàgà títí tó ti rí òun. Imam Malik ní kò gbọdọ̀ dáwà pẹ̀lú ẹ̀ o kò sì gbọdọ̀ wọlé tọ́ àtúkọ́gbà yọ̀ǹda débi wọlé ẹ̀ subhanallah kò tí ẹ gbọdọ̀ wó kò tí ẹ gbọdọ̀ wó gbára sọ rẹ̀ oríire ni kò gbọdọ̀ wó orun rẹ̀ pẹ̀lú àmọ́ wọn lè jọ jẹun tẹ́lómi máa ń bẹ pẹ̀lú wọn ètò pé wàá ti àwò rẹ̀ lọ ẹlòmíràn bẹ pẹ̀lú yín wọ́n ti dára àtà báyìí díẹ̀ díẹ̀ subhanallah. wọ́n gbọ́dọ̀ tẹ́ súnlé kan náà ìyẹn pé ara kan náà. yóò kókó yín ara rẹ̀ subhanallah. tó bá jẹ́ pé lé ní ilé tó ti kọ́ ọ́ lẹ̀ o tọ́jú ẹ̀ rẹ̀ ti ń dé o ìfẹ́ náà ní ti bẹ̀rẹ̀ ìjà ṣùgbọ́n àwọn òní bá gbélé o. ṣùgbọ́n Ibn Qasim wọn pé máa Malik ó ní máa Malik tó fi rìbáàsì wọ́n ti fi wọ́n yí ọ̀rọ̀ padà díẹ̀. wọ́n ní kò ní wọlé tọ̀ kò sì ní wórun rẹ̀ nìkan ọ̀gbọ̀dọ̀ wọlé tọ̀ ọ̀gbọ̀dọ̀ wórun rẹ̀ Malik kan náà lẹ́sìn jọ máa gbé. ṣùgbọ́n àwọn Abu Hanifa àtàwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ wọ́n ní yóò máa soge fún ọ. yóò tún máa fi lọ́fíńdà sára fún ọ yóò tún máa wọ yóò máa wọ góòlù yóò tún máa nàgà kó lè bá a rí a dá padà. subhanallah. torí de eléyìí bẹ́ẹ̀ náà ní Sa'id làwọn náà sọ. ìyàwó sọ pé ìdí àtìtàn wa sọ pé mo ti dá ọ padà ń jẹta ìdí àtìtàn lónìí ìyàwó ní ìdí àtìtàn lónìí wọn á láti jẹta mo ti dá ọ padà wọ ọkàn sí ìgbọ́ ọ̀nà ìyàwó ní kò sí ntọ́jọ bẹ́ẹ̀ falqawlu qawluha ma'a yaminiha ọ̀rọ̀ ìyàwó lágbọ́ ọ àmọ́ yóò bùra pé wàláì rọ́ọ̀nù pa. táwọn kọ́kọ́ fẹ́ gé kúrú fúnra mo ti padà ń jẹta ìṣòro nílò ní ìjàta àti mo mo ti fún ọgbọ ọmọ àgbẹ wà wá ìrọ tí àwọn bá ní rí ọdà wa. gbàtọ́lọ̀ sọ pé wàbẹ̀rún lẹ́tọ̀ hànà àhàkùbì rọ́dì hìnà ìn àrọ́dù ìfúlá fáwọn ọkọ lọ́lẹ́tọ̀ọ́jú láti dá àwọn ìyàwó padà ní máa ń pàtó. ó túmọ̀ sí pẹ́lú mi náà ń náà lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n ẹ̀tọ́ tọkọ òun wọ́n ní ẹlòmíì tó náà tún níyàwó ìyàwó náà pé ìyàwó rẹ̀ máa. ọkọ sì lẹ́tọ̀ọ́ kó kó mu mọ́lẹ̀ pé ìyàwó mi ló ti bẹ́ẹ̀ ọlọ́run bá wá fún ẹ̀tọ́ tọkọ lágbára lórí ìyàwó òwú ìyàwó má láti jẹ́ ìyàwó fọkọ yìí ìwọ ọ̀dà ni ìwọ náà lọ́la sọ pé kó o lọ́dọ̀ ọkọ lókun ìgbà tó kọ ọba sí ìkó òun ò ṣe má rárá rárá korongodo àmọ́ lókun ìgbà tó bá dá padà ìyàwó náà ló ti máa dé. ṣùgbọ́n tí ọkọ tó bá fi lè jábára tí ìdá bá fi tán ọ̀parí nù ìyàwó náà alẹ́ tọ́ ní ìdúró rárá rẹ̀ ọkọ ikú fẹ́ fẹ́ padà mí ìjọ́ mú ó ti parí nù kò sí wàhálà. àpèjúwe eléyìí òun náà ni ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ní al-ayyimu ahaqqu bi nafsiha min waliyha abilékọ obìnrin tó ti lọ́kọ kan rí tẹ́lẹ̀ tó á fẹ́ lọ́kọ míì anábì sallallahu alayhi wa sallam wọn lò lọ lẹ́tọ̀ọ́ jù lórí ara rẹ̀ yàtọ̀ sí alámòjútó rẹ̀ lọ lẹ́tọ̀ọ́ jù lórí ara rẹ̀ yàtọ̀ sí bàbá rẹ̀ ìyẹn ni pé ẹ lè fi fọ́pọ̀ ojú láti bí ọba tẹ́ lọ́rùn tó ní kọ tẹ́ lọ́rùn torí ẹ̀ náà ṣe fún sẹ́máfẹ́ gbọ́ àyọ̀ǹda lẹ́sẹ̀ ẹ̀ yọ sọ̀rọ̀ yìí pé ọ̀kadàkẹ́ lọ sọ̀rọ̀ tóró ti lẹ́sìrẹ́ǹsì yọ ọmọ pa àwọn òfin wò àmì ètò ti lọ́jọ́ ọkọ yọ ọmọ ah, kí ọmọ lọ́kọ́ ọmọ dá pọ̀ fa àmì ètò ti lọ́jọ́ ọkọ kọ́ tó ti pé àwọn òfin wò ẹ̀ tóró ti lẹ́sìrẹ́ǹsì ẹ jẹ́ kó sọ pẹ̀lú ẹnu ara rẹ̀ tó máa ń fẹ́ ti lọ́jọ́ ọkọ kan lágbádá ló ń fẹ́ fi láti gbẹ́ni lọ́jọ́ òwì nǹkan kan ó ti tó láti fi tọ́ka tó kọ́ gbà. inú rẹ̀ dùn orí rẹ̀ wú òjò lè sọ̀rọ̀. àmánú rẹ̀ dùn orí rẹ̀ wú kò sí sílé ọkọ̀ kan dé tẹ́lẹ̀ ọ̀rọ̀ nítorí ọ̀barama àbọ̀ nítorí lè ọkọ̀ kínní kalau ni wọlé fún mi mílò lẹ́dí àrẹ ìhìn nàbí màrú àtàlàyé lè lánàá. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ́ obìnrin ìwọ̀ tí ń bẹ ọkọ rẹ̀ lórí rẹ̀ tọ́lọ́mọba ni wọlé rìjáde àrẹ ìhìn nàdárọ̀já ọgbà. àgbéga tó náà fi fọ́kọ lórí ìyàwó ga púpọ̀ torí rẹ̀ ìgbà tí Mu'adh ibn Jabal radiyallahu anhu sanabi wa sallallahu alaihi wasallam tí wọ́n rán sílẹ̀ Sham tí Mu'adh dé ó rí i pé lọ́ọ̀nù àwọn olórí ìjọ tí wọ́n lọ́ọ̀nù tí wọ́n bọ́ọ̀lù ló kún un wọn nígbà yẹn wọ́n máa forí balẹ̀ fún wọn ọwọ́ àti kíkọ̀ sẹ́ni tí ìforí balẹ̀ tọ́tọ́ sí àkànnábi sallallahu alaihi wasallam ìyẹn Mu'adh ibn Jabal radiyallahu anhu. màtí Mu'adh dé tí ó kí ànábi sallallahu alaihi wasallam lọ́wọ́ àforí balẹ̀ fánàbí sallallahu alaihi wasallam. ànábi ní kílè lé ó ní lọ́rùn àwọn bàbá rí pọ̀ àwọn ọ̀gá sọ́ọ̀sì sọ́ọ̀sì tọ́wọ́ àlọ́run tí wọ́n bá kí wọn bẹ́ẹ̀ sẹ́ni àforí balẹ̀ fún wọn. wọ́n á rí fáwọn ẹgbẹ́ wọn anabi sọlá àtúnà lọlẹtọ kàtìrẹ anabi sọlá àtúnà ní kò dìde ولو أمرت أحدا بالسجود لغير الله لأمرت المرأة أن تسجد لزوجها tó bá jẹ́ pé mi jẹ́ ni tí pààyàn lájẹ tí gbẹ̀nìkan lájẹ kó forí kalẹ̀ fẹ́lómi tómi bá jẹ́ ni tí pobìnrin lájẹ pé kó forí balẹ̀ fẹ́nìkan ni ọkọ rẹ̀ ní òun bá pa láṣẹ pé kọ́ máa forí balẹ̀ fọ́kọ rẹ̀ obìnrin là bá pa láṣẹ kọ́ máa forí balẹ̀ fọ́kọ rẹ̀ sọ̀hánàmà lọ́la àtàjù lọ tó lọ́n sí ọkọ lórí ìyàwó. tọ́ ṣùgbọ́n orí náà bẹ́ àtọ̀rọ̀ bí ọlọ́wọ́ àná wọ́n ní àgbéga tó lọ́n sí fọ́kọ yìí o ọlọ́run bá sọ nítorí kó lè bá àfi ti àwọn ọkọ lójú kòkòrò àti ti dáadáa táwọn ìyàwó wọn ní o kìí pọ̀ sọ nítorí kó lè bá mú wọn máa fi mú wọn máa ra mú máwọn ìyàwó wọn lọ́wọ́ ọlọ́run sọ torí kẹ́ ẹ lè bá a mọ̀ pé àlọ́gà la ṣe ń ọ̀gá sì gbọ́dọ̀ máa ṣe dáadáa sọmọ ọ̀dọ́ rẹ̀ ọkọ lẹ́yìn ìlànà láṣẹ ẹ̀rọ ṣe dáadáa sẹ́ni tọ́lọ̀ tọ́lọ̀ ní àlàbẹ̀ yìí ìwà àti kíkẹ́ máa wá lo ipò yẹn lòkulò pàwọn lọ́lọ́run sí lọ́gàá ẹ̀yin lọ́lọ́run gbádé fún kẹwàá máa ti lò. wọ́n ti ṣe ntí ọlọ́run ti torí rẹ̀ dárúkọ pé tó tó ti torí rẹ̀ sọ pé nǹkan ọkùnrin lọ́la yẹn. wọ́n ní torí ká máa hùwà rẹ̀ tí wọ́n ká ti gbà wọ́n láyè nínú owó àti wà ká fowó sì káfí wàá lè ti kẹ́ wọn wọn ni dọ́gba tọ́lọ̀ ti sọ àgbéga tó ti fa àwọn ọkọ rẹ̀ tó bá lówó má fi sàmù síyàwó rẹ̀ má fi wà má fi sàmù síyàwó rẹ̀ wàá retí náà fún ní owó rẹ̀ má jẹ́ yọ jẹ́ ó tilẹ̀ jẹ́ pé kò sí bó ti ti fẹ́ náwó fóbìn tójú òtò wọ́tá náwọn àbàtọ̀ bá lè ná torí bọ́ ọba tó nàkúnà paraku àhùn náà ló tún máa jẹ́ lọ́dọ̀ ìyàwó ẹ̀ ṣùgbọ́n wàlá tẹ̀tẹ̀ àlìyẹ́dẹ̀ kama olùwòlẹ́tẹ̀ ìlà ọ̀rùn kíkà wàlá tẹ̀tẹ̀ tó tó ha kúlẹ̀ lọ́ pẹ̀tùrù dàmẹ́lúmẹ́ màṣúwọ́ wọ́n fún wọn márùn-ún wọ́n ti dálẹ̀ tán. má yà áhùn má sì na kụ na arịn ọ̀wà. tọ́ kéèyàn ṣe dada sí ìyàwó rẹ̀ nínú dúkìá rẹ̀ àti nínú ìwà rẹ̀. ètò túmọ̀ sí kẹ́ni tí wọ́n fún yọ àjùlọ yọ àjùlọ kalẹ̀ wọ́n bá fọ́nù wọ́n tún bá bọ́jú wọ́n ọ̀nàwó náírà jùlọ tọ́lọ̀ ti fọ̀. torí máa ṣe èèyàn lọ́gàá kìí máa ṣàpọ́nlé ni tẹ́ máa ní abíọ́jọ́ ká wọn yìí kìí ṣàpọ́nlé ni o wọ́n á la wàhálà bọ̀ lọ́rùn. gbàtọ́lọ̀ yín kò ń fi wọ òun fún ọ lori lórí ìyàwó ṣe kíkọ́ á jókòó kásẹ̀ lẹ́sẹ̀ ìyàwó náà ló ń jẹ hmm? kọ́bọ̀ kọ́bọ̀ kọ́bọ̀

bíi fáànù ìwọ ọlọ́mọ lọ́nà ọ̀rọ̀ bá wọn ra tòmátì ọba wọn ra rodo ọba wọn ra tàtàtì ní wọn bá nídìí ẹ̀fọ́ ní wọn bá nídìí ewédú ní olùkọ́ bá tán ní wọn kò sí gàrí ńlé wọn máa wò pé àá ah, ah. ó sì bá ipò tíjọba mu ọba mu rẹ́gí ló ṣe bí ìdodo ẹ̀fọn torí pọ̀ ga ni wọ́n àmọ́ pípọ̀ wá jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ ìyàwó ńlọ́lọ́ ra tòmátì lọ́lọ́ rẹ̀ fọ́ lọ́lọ́ lọ́ta àbí òye onáà ló tún lọ lọ́dúbọ́ bàbá ń kọ́ ọwọ́ àǹkó bàbá ọjọ́ kò lórí àga àtàgbẹ̀dọ́ba pé kìnnì eléyìí náà ti kó o sí ìgbà pọ̀ ga torí pé pọ̀ ọ̀gá dájú ọtí onígbọ́ náwó ó sì nára ìtumọ̀ ọ̀gá iná làwọn èèyàn tó ń gbọ́n láyè fẹ́ jọ̀gà gbogbo ẹ̀ tó bá gbọ́n láyè tó sì rí rírí nínú gbèsè ayé rẹ̀ òní fẹ́ jọ̀gà ní ìfẹ́ kan torí pé ọ̀gá òun ní ọ̀nà orí gbogbo wàhálà gbogbo pàtí òní ọ̀nà orí gbọ̀n èsìkò àpọ́nlé èsìkò ẹ̀yẹ bí ibo ti ti jẹ́ kò tẹ̀ tí kò wọ̀ sí torí de eléyìí kèsì nǹkan àbùkù gbígbón orí ọlọ́jà pọ́nná tòmátì ẹ̀yìn sì máa wò lọ́dọ̀ Yorùbá ti fi pé àdìgbò àmọ́ ní baba alágbádá aláradà kí ni wọ́n lọ sí pọ́nná tòmátì. pé àbí alágbájá ti sáko ní ọ̀sáko bó ló ti jẹ́ <laughs> ṣé kó ti sábà fún yóò bá Islam lẹ́ẹ̀bù kò tó burú bẹ́ẹ̀. bákan náà ìyàwó ń ro kà ẹ sì fẹ́ kọ́ bẹ́ẹ̀ ní fi blender. ẹ bá fi lọ dá àbúrò yín àbẹ́gbọ̀n yín wọn aka yín mọ́ sókè lọ́ọ́ ṣe náà rí mọ́ ń lọ dá lọ lọ fi mọ́ ti ṣe ń gbọ́ lẹ́ẹ̀kan mọ́ ń lọ dá. títí ṣe é ṣe pé ìyàwó rẹ̀ gbé nǹkan jẹ fún ọ gbogbo nǹkan jẹ fún ọ tún nà ní anabi ọsọ ọlọ àlùsọlọ mẹsẹ máa ń ràn àwọn ìyàwó wọn lọ́rùn aláwọ lọgá fún gbogbo ọmọ anabi àdá sọlọ ọlọ àlùsọlọ síbẹ̀síbẹ̀ wò ó dá láàrin ìdẹ̀mọ́ tó máa fẹ́ ṣe kankan nísìn afẹ́ gbé blọọk tó a fẹ́ ṣiṣẹ́ kan ànábì ní oṣù wájú sọlá àìsùnà èsì kan ó jókòó pé ajá ah, bá ti fẹ́ẹ́ fẹ́ fún alábọ̀ à fún alábọ̀ báwo ànábì bọ̀ wájú sọlá àìsùnà. ìgbà nínú ilé torí di eléyìí ràn ìyàwó rẹ lọ́wọ́ ìyàwó rẹ ti kó o ti kó má sọ fífọ̀ látàárọ̀ látàárọ̀ ni láti ń làágùn. ọ̀dà wa ká títí títí ẹnu bí ń ro tọ́ ìwọ́sí wàá nulẹ̀ wọ́n wo fíìmù ẹ dákun ẹ̀ wò jọra wọn kú jọra wọn pé ẹrú ni wọ́n bí òun jọ wọn yìí kíkúkú sẹ́rú aṣọ tó ti ń fọ ọ̀hún náà wọ́n kọjá aṣọ abasọ àbáṣọ àbáṣọ àwọn ọmọ rẹ àbáṣọ bàbá rẹ àbáṣọ ìyá wọ́n wá ń wo fíìmù wọ́n wá ń rẹ́ẹ̀nì ah! bàbá tuwé àbí bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ ti ń gbogbo aṣọ òfì ẹ̀wọ̀n kí táwọn bá kọ́ aṣọ òfì kan yóò gbà kọlọ̀ tí wọ́n á ń bọ̀ gbogbo ẹ̀ wọ́n náà lọ́ra pa tẹlifíṣàn jáde pàmò rẹ̀ wọ́n náà máa pọ̀ bàbá ń fọ́sọ ìyá ń fọ́sọ sí ní wọ́n á ka yín mórí ẹ̀. Ike a ẹ bá gbọ́ ọ̀rọ̀ yọ jáde rẹ́díò yọ. A tó hmm. ọ̀rọ̀ pọ̀ lábẹ́ subhanallah kò sí ní tó burú bẹ́ẹ̀ ní ìsìlám. Bí àwọn ti lò ó ti bọ́ sẹ́ni wọ́n lọ kò sí ní tó burú bẹ́ẹ̀ ní ìsìlám. Àmọ́ o káwọn ìyàwó náà mọ ìyá ayọ̀kayọ̀ nígbà tó lọ bá fi tó fi ọ́ ṣepò ń bí ọkọ rí ìfira rẹ̀ ti sẹ́ nítorí kò lè gbádùn tó ń fúnra rẹ̀ ń sẹ́sẹ́ nítorí kò lè sinmi wọn náà máa mọ̀ jẹ́ ayíkáyé o ọmọ wa ti ti ké bó ti tó àti bó ti fi hàn ńlọ́pàá kúrò lóbi tó lọ́dọ̀ ọkùnrin pé kí n tó gbélé ńlá bá fẹ́ fi wò ó. o kò sí bó ṣe tó bí ọkọ rẹ fún amọ ọlọpọtọ kò sí ó dùn sí yàrá àmọ́ Islam ló tún ọkọ bí tọkọ fi yà láàmú Islam ló tún bí ń fi ràn ọ́ lọ́wọ́ torí tó náà bá tún tó bá tẹ alẹ tó tún ta kò ní rí bìkan tí bàbá òtí bá màmú nǹkan sọrí àbẹ̀rẹ̀ pé kí ni ọlọ́mọdé arápadà bẹ́ẹ̀ làwọn ìgbà tí wọ́n á ràn ọ́ lọ́bẹ̀ wọn náà mọ̀ máa jà yíká yé o ìgbà tí wọ́n bá yà gbé kalẹ̀ tọkọ rẹ ti ti mú kankan gbọ́ nu lé àwọn babalágbádá sẹ́ẹ̀rì tó mọ̀ dáná ni sẹ́ẹ̀rì tó mọ̀ dáná tọ́mọ ti yàgbẹ́ sẹ́ẹ̀ ti kó a o ti bẹ́ẹ̀ di nǹkan mí nù tó ń bẹ wọn ó ti sọ bó ti máa fún un torí. obìnrin tí ọba fẹ́ fi ayé jẹ sínú wọn fọ léde kó wọn dúdọ́ padà tó bá tó sẹ́ńdà. bóò làwọn obìnrin yí aláwùjọ wa wọn dún náà padà bẹ kékeré ni à ń là ń padà sípò ẹ̀ sáìsì tí wọ́n fẹ́ gbé fún lọ. di eléyìí yọ gbádùn pẹ̀lú ọkọ kò yí ti ṣe pé tọkọ máa ń ràn ọ lọ tó débi tó ń ti ń sọ tó débi tọkọ lẹ́ẹ̀mọ́ ń gbọ́ kí á kọ́dà ọlọ́run tiẹ̀ ọwọ́ ọwọ́ mi ni bí òkà ọwọ́ mọ́ ọmọ ẹ yí ni ń bẹ́ẹ̀ bí títí lọ́lù wọ́n báyìí ah. <laughs> so torí bọ́ọ̀ bá ń wí pẹ̀lú ògbọ́n náà yóò dé ti ìlú ọ̀pọ̀ ńjọba sẹ́wọ̀n pé gbogbo ẹni tí tí ó bá tó bá gbófò fún wa báyìí yóò tètè yẹn náà jọ torí àwọn sọ pé tó bá gbófò fún wa bọ̀ pálẹ́nu má kò ní rí tiẹ̀ sọ́jọ́ kan àmọ́ tó bá fi lè gbọ́ yóò gbé tiẹ̀ náà lọ sọ bàbá àtijọ́ mi ẹni tí wọ́n jọ ń gbìn kí wọ́n ń dọ̀wọ́ ẹgbẹ́ tí wọ́n rẹ̀ nù ìgbẹ́ náà ló fi wá lọ́kọ́kọ́ ẹ̀ka ti ṣe gàrí wọn dàrú kọ́dà gan bẹ́ẹ̀ wọ́n máa bú yín tí wọ́n lẹ́yìn lẹ́ ń lọ́lùbọ́ ẹ̀yìn lẹ́ ń pọ̀ léjì ẹ̀yìn lẹ́ ǹjẹ́ tọkọ bá wa gbọ́ yẹ wàá gbọ́ sírọ̀ torí de ilé ẹni tó lọ́n bá pọ́n ọ̀pọ̀n ara rẹ̀ ọkọ ní ìwọ̀ tó ga lórí ìyàwó rẹ̀ ṣùgbọ́n ìyàwó ọ̀gbọ́dọ̀ ya ọ̀pọ̀rọ̀ o atọ́pẹ́pọ̀ yẹn òun náà ní kọ́ náwó lé lórí kọ́ ọ̀ràn lọ́wọ́ kọ́ àrán lọ́wọ́ torí bá nàbí ọ̀sọ̀rọ̀ bá àlè sẹ́lẹ̀ wọ́n ti sọ wọ́n láwọn ò rí ẹni tó dá láàbọ̀ làákàì tó dín ní làákàì tó sì dín lẹ́sìn tọ́rọkùnrin mú bí àwọn òbí wọ́n dín làákàì wọ́n sì dín lẹ́sìn àmọ́ kò sẹ́ tọ́rọkùnrin mú bí wọn bàbá já àdó bínú tó ṣe kíní kan tó dá lẹ́rú gbogbo àárín tọ́m ti gbá dùgbà tó ń fa wọlé àwọn bàbá ti wọ yàrá ó sì ń bu kata ìyàwó rẹ lọ́rọ̀ akọyìn sí ọ kò sí bí ìgbà tó ń rí ọ kò sí ní mọ́ ìgbà tó ń ti dáàbò torí tọ́lọ́ sẹ́wọ́n pé ó ti rọ ọmú nù ó mú ọ nù Ànábì sallallahu ní ọpọlọ wọn ó dín ẹ̀sìn wọn ó dín àwọn ni wọ́n sì rí ọkùnrin tó burú tó le tó wọ́n ò rí mú náà subhanallah torí de àwọn obìnrin wa bínú wọn ni ẹ àwọn onílàkà ìdíndín àwọn ẹ̀sìn àwọn òpé báwo ànábì kan ni wọ́n fi léèrè sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ ẹ̀ abáàkọ́ wa ń ṣe dáadáa lẹ́kọ̀ọ́ nípa obìnrin wa yarí látẹ̀ ìfẹ́ yẹn wá jẹ ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ báwo ẹ ti wọ́n béèrè ẹ ti wọ́n béèrè ànábì kan wọ́n fi léèrè pé báwo. báwo là ń ṣe jẹ́ ní sí ẹ̀sìn rò pé báwo là ń ṣe jẹ́ pé làákà rò pé ẹ̀ ní ìsìnkú tó mi náà bá gbá ìsìn ẹ̀ hàn pé wọ́n bá yarí àwọn nínú àwọn bá ẹ̀ doctorate degree holder wọ́n nù àwọn bá níbi pèsè ọkùnrin tí ń ẹ̀ ṣé gbogbo yìí náà lọ́wọ́ àgbà pálí pálí èèyàn kan pa páálí òtúmọ̀ sí kò ti di gbogbo èèyàn lọ. torí di eléyìí anabi sallallahu alaihi wa là pé kó lè bá yé wa wọ́n ní tuma pé ọpọlọ àwọn obìnrin dín ó dín kù òun náà ní pé bàbá ń wẹ́lẹ́ nínú tóbìnrin lè sẹ̀rí lé lórí bí owó obìnrin méjì ní ọmọ adúró nídùú ọ̀pìn kan bẹ́ẹ̀ ni àríwá ẹ̀kọ́ wọn ní bẹ́ẹ̀ ni tọ ọ̀kan nù. ọlọ́run sì ti sọ ọ̀yàn òní fẹ̀yìnlẹ́mì ẹ̀kún náà rọ̀jò lẹ́yìn ní fọ̀rọ̀jò lónìí wọ́n mọ̀ra àjẹ́ni mi mẹ́ntàrúbọ̀nà nínú ṣùhàdá. tẹ́ ẹ̀ bá rọ́kùnrin méjì ajẹ́kọ̀ọ́kùnrin kan obìnrin méjì nínú àwọn tẹ ẹ bá yọ ní títí wọn lè jẹ́rìí kí ló dé yá Rabbana bí ìgbà tẹnìkan béèrè pé wọn Ọlọ́run báwo kí ló fà á tóbi méjì ó máa dípò ọkùnrin kan Ọlọ́run ní àǹdáwé lẹ́ẹ̀dáhùnmá fẹ́tùrẹ́ kẹrọ ẹ̀ẹ́dáhùnmá ọ̀húnrọ̀ torí kó ṣeé ṣe kọ́kọ́ nu wọn gbàgbé ẹnìkejì ọ̀ràn létí. wọ́n ní àwọn ajẹ́rìí kẹ́ni ńdọ́sẹ̀lẹ̀ ńjọ kí ah, ẹ ti àgbàgbé ẹ ti gbàgbé báyìí báyìí báyìí àà ah, ó ṣe tọ́ ọ̀rọ̀ mi létí ìmọ̀ ṣẹlẹ̀ tó bẹ̀ jù àbí ìṣẹ̀lẹ̀ tí wọ́n jù ìmọ̀ ṣẹlẹ̀ kẹta ń ṣe wọ́n ti kì í sọkùnrin nǹkan oṣù tẹ́lẹ̀ yìí tó bá bẹ̀rẹ̀ sí ní obìnrin máa mú kí ọpọlọ wọn ó sì ìyàwó rẹ̀ lù nígbà tí wọ́n ti nǹkan oṣù ó ti dalérú bàjẹ́ nígbà tí wọ́n ti nǹkan oṣù láì mọ̀ yín pé kọ̀ máàmà nǹkan míì ti ń ṣe kìí so náà nítorí pé ẹ̀jẹ̀ ti ń já nìyẹn kò ní jẹ́ kó lè ronú bó ṣe kó ronú èrò rẹ̀ ó yí padà gbogbo nǹkan kò sáà ní máa bí intifẹ́ǹsì o tọ̀ tó bá ń jẹ́ kérúgbà náà ni wọ́n á ní kó á jẹ́rìí ńkọ́ tó ní nǹkan kan tẹ́lẹ̀ èké ni ó tún máa rán létí títí tí o fi rántí ìjọba wọn ni àìdíndín làákàyè tẹ̀sí wọn ń kọ́ anabi sọlọ wa sẹlẹ ni tẹbi tẹ máa ń ṣe nǹkan oṣù ẹ ní kírun bẹ́ẹ̀ ni àbẹ ẹkọ ẹ sì ní gbá àwẹ̀ bẹ́ẹ̀ ni àbẹ ẹkọ wọn ni bẹ́ẹ̀ ni ẹ san àwẹ̀ àbẹ ẹ ní san padà eléyìí ni díndín tẹsí yẹn dín àmọ́ dín wọn dín làákàyè wọn dín lẹ́sìn òkú tí wọn wà lẹ́nu ó tilẹ̀ jẹ́ pé àwọn wọn ni wọ́n pọ̀ jù nù ná bá a ti ṣe sọ lánàá nígbà torí pé àìmọ́ọ́rí àti pè àìmọ́ọ́rí sọ́kọ ọ̀pọ̀ báwọn òbí èpè títẹ́ ọ̀pọ̀ lẹ́nu àwọn òbí wọn sàánù. ìwọ̀ tí wọ́n ń bẹ fọkùnrin lórí obìnrin yìí báyìí nínú rẹ̀ oná lọ́rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wọ́n ní ayyuma imra'atin. دعاها زوجها إلى فراشه فأبت عليه لعنتها الملائكة حتى تصبح wọ́n ní gbogbo obìnrin kan tọkọ rẹ̀ bá pè pé wá ọfẹ bọ seré máa bọ̀ wá sórí ibùsùn obìnrin wa kọ̀ wọn làwọn mọlẹkọ ọmọ gégùn fún un títí tí lè fi máa subhanallah. àwọn mẹlẹkọ ọmọ náà gégùn títí lè òfin lè fún un. àdéhùn yóò túmọ̀ sí pé tó bá gé lálẹ́ nìkan ló pè é ìní ọ̀dáhùn làwọn mẹlẹkọ ọmọ ṣe pè fún kò bá pè ń gbà míì náà tí ọba dáhùn àwọn mẹlẹkọ ọmọ ṣe pè fún. ṣùgbọ́n wọ́n pé lálẹ́ nítorí pé ìtọ́ wọ́pọ̀ jù òun náà ni pé kọkùnrin ó súnmọ́ ìyàwó rẹ̀ lálẹ́ tòṣùwọ́n wá fẹ́ súnmọ́ láàárọ̀ wọ́n fẹ́ súnmọ́ lọ́sàn-án mọ̀lẹ́gbà náà ti máa ti pèsè fún títí ìgbọ́ lo eléyìí o káwa náà fi wá sọ àwọn obìnrin wa di ẹni tí mọ̀lẹ́gbà ọmọ ti pè fún ojoojúmọ́ a gbọ́dọ̀ ní consideration káwa náà mọ ntọ́tọ́ ìyàwó rẹ̀ ń sáré ń kú sùúrù ọ̀sẹ̀ kan kò lè pọ̀ sùúrù oṣù kan kò ní pa ọ́ sùúrù ọdún kan kò ní pa ọ́ torí òwúyẹ ọdún tó fi ṣe sùúrù tẹ́lẹ̀ kó tó fẹ́yàwó láti ìgbà tó ti bóbìnrin bá lò ẹlòmíì ti tún gún ọdún kó tó wá fẹ́yàwó torí ẹlòmíì under thirty five ló tó fẹ́yàwó ẹlòmíì ṣe sùúrù ọdún mẹ́wàá kó tó fẹ́yàwó twenty five ẹlòmíì sùúrù tiẹ̀ kọ́dà kò tí ì parí nìsín ó sì ti lé ń bọ́ ìyàwó wa délé ìyàwó wa ń tó hàn gbádùn ọwọ́ ń bínú ọwọ́ ń jẹlẹ̀ mọ́lẹ̀ ọwọ́ á ní ẹ́ ọwọ́ amọ̀lẹ́kọ̀ ṣe ṣe pé pọ́n báyìí ah. <laughs> ó ṣe sùúrù ni ìgbé tọ́ ọlọ́run fún ọ lálàáfíà ọmọ pé wọn náà jẹ́ bẹ́ẹ̀ ìbẹ́ ìbínú ìbínú màlíkà kò ní ṣe pèlè lórí àmọ́ tí wọ́n bá lọ sùn tó bínú ẹ̀hẹ́n ló pè pé màlíkà wa ló pè wá báyàwó ẹ̀ ó ti sùúrù ní Islam ó ti dá pọ̀ jù ó ní fẹ́yàwó méjì fẹ́yàwó mẹ́ta fẹ́yàwó mẹ́rin kí ló lé ń bẹ́ẹ̀ àmọ́ lé pọ̀ bọ́ ọba ti ní pé wọ́n wọn fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ kìí kan ti pa ni wọ́n lé wọ́n pọ̀ bùkátà tí wọ́n kò gbọ́ ndí wọn bùkátà kò fún wa gbàyà ọlọ́ngbà tó bá ti lè ṣe láàrin àwọn obìnrin pọ̀ fẹ́ dùn lọ àìlèsè bẹ́ẹ̀ ó túmọ̀ sí pọ̀ bẹ́ẹ̀ bàbá kàràǹbà ni ò ní pé wọ́n ti wọn o ti fẹ́ máa rí wọn lé torí pé àwọn ọ̀rẹ́ rẹ gbogbo wọn ti dó ìyàwó méjì méjì ọlọ́run dákun wọn máa yọ wá lẹ́gbẹ́ wọn mọ àmọ́ pé ọ̀rọ̀ alẹ́ má dá sí àwọn ìyàwó méjì méjì ló ń dá sí à <laughs> èèyàn wá di pé ẹgbẹ́ ò ní lè ṣe má àà ẹlòmíì torí ìtẹgbẹ́ ọlọ́fẹ́ àwọn mẹ́ta lójijì agbára rẹ̀ ti kákan wàá lọ ọmọ wa tó ojoojúmọ́ tó àní ẹ máa lura yín èyí tó bá wíìnì ni ó fẹ́ kú lé ìwọ kan ò lè wíìnì ẹnibọ̀dì nítorí pé ìwọ kan ti tọ́ ń ti àkàdé ọjọ́ pípẹ́ tontorí eléyìí báyìí èèyàn gbọ́dọ̀ dáwọ́ lé jòsì tí ẹ bá wà fẹ́ kó obìnrin méjì ní òòlù Islam gbà kọfẹ wọn ọlọ́run sọ pé kó wo aago ìyàwó rẹ kó tó fẹ́ o torí gbogbo òbí pátákáfà kò sí èsì ń fẹ́ kọ́kọ́ oníyàwó kejì o kò sì sí èsì ń fẹ́ kọ́kọ́ oníyàwó kẹta o àmọ́ o tó bá ti fẹ́ ìyàwó kejì ìyàwó alákọ̀ọ́kọ́ pẹ̀kẹ́lẹ̀ kẹta wọlé náà lé torí pò ní wọ́n gbé kejì wá fún ó yẹ kékejì náà olórogún àá. tó ẹlẹ́ẹ̀kejì onójúmọ́ fẹ́lẹ̀ kẹrin torí ẹlẹ́ẹ̀kẹta náà yẹ kó lórogún ẹ máa wò fìdí náà. tó àwọn ti gbàgbé pé ọlọ́run lọ gbà bẹ́ẹ̀ kìí ṣe pé ọlọ́run ló ala dá wàhálà lẹ̀ ọlọ́run fẹ́ fi yanjú wàhálà ni. àwọn kan náà obìnrin torí wọn ò kọ́kọ́ àwọn fáwọn nìkan àmọ́ kọ́lá lè mẹ́ẹ̀ẹ́dógún lóde òbúrú á orí wọn ò pé o torítorí wọn bá pé kọ́kọ́ yẹn wà límítì límítẹ́ẹ̀dì sára ìyàwó méjì sára ìyàwó mẹ́ta sára ìyàwó mẹ́rin ǹjẹ́ ò pé ọ̀dà láti dáàbò bo ni kí wọ́n pé mẹ́rin márùn-ún mẹ́fà méje mẹ́jọ lóde lọ alọ́gbọ́n àrùn fún àrùn wálé àwọn àtàkùn ọlọ́pọ̀ kan láì gbowó subhanallah torí délé ẹ wo bí kí ọpọlọ lọ ṣe bá wọn wò kí ni wọn mú lára àwọn ọkọ náà ìtàn ti ń di owó òkú ọ̀dà ní sọpọ̀ rẹ dọ́mọ bá torí bá láti dùn ní sọpọ̀ dọ́mọ kí ni ìtumọ̀ kéèyàn sọpọ̀ dọ́mọ ikú kọ̀kọ̀lọ̀ níyàwó mi ọmọ kìí níyàá méjì sá ìyá kan náà ni àmọ́ kọ ó lè ní àwọn oníṣìí mẹ́ta mẹ́rin àbí ẹ̀kọ́ ni aláṣẹ ìdìbìnrin òun wà á sọ̀kọ̀dọ̀ ọmọ bẹ́ẹ̀ nìkan ọmọ bò lù àlàdà àti ìdùnnú tó bí àtìkẹ́ torí délé ìwọ náà tó ọmọ kó ní ìdòbí méjì mẹ́ta mẹ́rin àánà kan lọ ọlọ́run lọ. àwọn tipátipá lẹ́bí ń ti ọmọ láńkẹ́ ọ̀kan tí òbí já gádà ọwọ́ afẹ́ lọ dáwọ́lé tí òsì ó sì ra rẹ̀ nù. ìwé bá dìde mọ́tíláṣí ẹ̀dàkùn ẹ̀ràn mi lọ́wọ́ àti wàá tó ti fẹ́ yàwó kejì òun ò rí nǹkan máa fi ilẹ̀ lówó oúnjẹ ńlé kálukọ̀rọ̀ ajáde kó mọ́tíláṣí nǹkan náà wò náà. torí ẹnìkan ò ọ́ kọlọ dáwọ́ lè dágbára rẹ ọ̀ka ọlọ́ọ̀kan ọ̀fẹ́ ọ ọlọ́ọ̀ náà ti sọ pé tọ́ọ̀ bá ti lè ṣe ẹyọ̀ká ni ọgbọ́n mú bẹ́ẹ̀ ọ̀ka náà má ju agbára rẹ lọ anábì ni wọ́n máa gbà wẹ̀ fa kí á ló lókù. ìgbìmọ̀ á jẹ́ pé wọ́n níyàwó lé jàmọ́ àmọ́sálásí náà máa dá oúnjẹ pé kí ni alhamdulillah ọ̀rọ̀ lápá ọ̀rọ̀ lẹ́sẹ̀ olè ṣiṣẹ́ wọn ní kọ́ sára dá kó tutù ká. àwọn èèyàn náà sì ràn ọ́ lọ torí pé láàrin wọ àtọmọ pínlẹ títí ń ti ọmọ láńkì wọn tẹgbẹ fún bàbá rẹ ó ní kó kàtà kàtà ló gbé débi sẹ́yìn. àbẹ ẹ̀kọ́ ni wọ́n pa lọ́kùn mẹ́ta ń tọ́mọ ó tọrọ mọ̀ sí ní kàtà kan. ọjọ́ ìbùsùn jẹ́ mbẹ́wò. wallahu azizun hakim ọlọ́run ọba wa alágbára ni ọkàpá gbogbo nǹkan òbí ẹnìkan dáa tí ọba dùn kankan agbọ́sibọ́sí pé ó rí nǹkankan gbà lọ́wọ́ rẹ̀ tí ọba fẹ́ sùn ọlọ́run ọba wa àbí alágbára tó borí yẹn àpèlè alágbára tó borí àzízán yẹn ti ń pé ẹnìkan bá dùn kankan bá táàjù wọn jọ ń fa mọ́ra wọn lọ́wọ́ aborí ta ni talẹ́ni náà òbí òsì hakeem ọlọ́gbọ́n sì ni olùmọ̀ tìkítàkì wọn náà yẹwò bẹ̀rẹ̀ láti orí rẹ títí lórí gbogbo nǹkan mìíràn mú dọ́lọ̀ ti tàṣìṣe wá nù dájọ́ tó dá nípa ẹ̀dá rẹ̀ wò ó wò dáadáa tí ń kí tó dá ní ká wò bẹ́ẹ̀ ẹ bọ́lá ti tẹ̀kẹ́ yìí ó tóbi ju eléyìí lọ mú wa ó ti dé kí èdè ìsàlẹ̀ ó tóbi ju tòkè lọ́pọ̀ ó yẹ kó mọ́dúrétì ẹ̀ yẹ̀wò kọ́lọ́ ọmọ ara láyé ti fọ́ ìpè sórí bá ti dé kó tóbi òun kó sì yẹ̀wò rẹ̀ torí tó bá kéré òní dé wò wà láyé náà tá a bọ́lá ti dá wa àní dé wò bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ wà láyé bẹ́ẹ̀ ni lójú wa bá rán jàdá tí bó ṣe wà lọ àní ṣe é wò tọ́ba ti kéré tí bó ṣe wà àní ṣe é wò nǹkó ti ti ká lóko ti yẹ ọlọ́run gbé jù torí bá kẹ̀rẹ̀ bẹ̀tẹ̀ tí bó ṣe wà lọ àní ṣe é wò tọ́ba ti dé sí tí bó ṣe wà lọ àní ṣe é rí bó ṣe yẹ wa gan lọ́lọ́ hakimu ìdí gbogbo gàdá ìtọ̀tọ̀ sí i ẹni wọn wá sáyẹ̀dì bàtà rẹ̀ títí lọ́jà tí wọn ò rí bó ti ṣe yẹ nù torí pẹ́tẹ́ rẹ̀ kéré àbótóbi bọ́ọ̀lù ọ̀sẹ̀rẹ̀pọ̀ yẹnu. pé wá ti pé ọmọ kò sí dọ́kan pé wáì wáì báwo wọ́n bí ọlọ́run pé wáì ah, alihamudulilayi ni ẹ máa wí. tó o bá wọ ẹni tí ò lẹ́sẹ̀ rárá wàá dúpẹ́ àbúrò ní dúpẹ́ wàá dúpẹ́ bọ́kọ̀ ọkọ̀ wọn agbé dáyà mọ́tò fi ṣe bàtà fún yẹn. ṣebí méje yìí sílẹ̀ lónìí rírà àmọ́ ó rí méje ní nàìjíríà. sùwọ́n alhamdulilayi tiẹ̀ tún jáàmì tọ́ba ti yọ pé Allahu Akbar àwọn kan lọ́lọ́run tó dá yìí tó ti pé bàtà tán ti wá látòkè òkun ò lè ṣe déédéé tí wọ́n àfi dílé Allahu Akbar. a tún bá rẹ̀ mọ́lọ̀ tó ń torí kó bá wa àdéhùn ọ̀bọ ọlọ́pẹ́tọ́gbọ́n rẹ̀ tó pin ni. àwọn ẹ̀dá ni ọlọ́ọ̀dà àwọn ẹmu wọn sí rí hikmatun baligha alimami ibn khaldun nínú tírà àwọn al-muqaddima wọn sàlàyé gbogbo nǹkan yìí wọn ní àwọn ìṣẹ́rí tọ́lọ̀ ń dá sí wọn tí ń rìn ọgbọ́n tó dópin ní bẹ́ẹ̀ torí tí mo wọn bá fẹ́ bí táwọn tí mo wọn fẹ́ wọn ní lè gbé lùtọ́lọ̀ ń dá wọn sí irú àwọn òyìnbó tẹ rí wọn tó bá wá sí áfíríkà ẹ̀rí tí kátẹ́gùn táwọn fẹ́ lù wọn ni ẹ̀ sí akọ̀ǹkẹ́sì ẹ̀ sí kìnìún ẹ̀ sí kìnìún ẹ̀ mi nìyí omi kìnìún torí pé kí ni àwọn ti wọn imú wọn tínrín irú atẹ́gùn tí wọ́n ń fẹ́ wọn ní rí mbì. irú atẹ́gùn tá a ní ìdí mbì dá ti sẹ̀mí bí mo wọ́n ti sí náà ló ó ti yẹ mi. àmọ́ mú tó tínrín nígbà tí wọ́n gba atẹ́gùn díẹ̀díẹ̀ kò ní bá a láàmú bí kátẹ́gùn ọ̀dà máa imú òsì dé yà. tí wọn náà bá lọ gbé Europe ẹ̀yọ́ ọmọ sukulu abẹ́ Finland abẹ́ England gbogbo láǹdì Landi tẹ ẹ bá láǹdì ọ̀kan bẹ́ẹ̀ àbá wọn máa ṣe pẹ̀kẹ̀pẹ̀kẹ̀ ojoojúmọ́ torí mo jẹ́ bẹ̀ jù ó ti fẹ̀jọ atẹ́kùn tó ọgbà ń bẹ̀ lọ atẹ́kùn ọmọ arọ́lù ọmọ arikọ́ ọ̀gbádùn náà ni subhanallah torí gbọ́dọ̀ ti dá kálukú ọ̀dọ́gba pẹ̀lú àyè ibi tó lọ dá sí i tonti kọ́ náà fẹ́ kárìn tọ́tún kárìn tó sì torí ní oṣù tí a mọ́ lọ. ẹ wá wọ́n wá yìí ọgbà bíi tá a wà mú rẹ́gì tó bá gbára rẹ̀ kọ́ńtínẹ́ǹtì míì ọ̀hún ó lè ká jamaatu àwọn sì àwọn ń bò kí ló dé mọ̀ ń pààrọ̀ àwọn lójoojúmọ́ torí pé kọ́ńtínẹ́ǹtì ń kọ̀ bá wọ́n tiẹ̀ mú àyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ àti ọ̀tá áfíríkà rẹ̀ jẹ́jẹ́ subhanallah sontori délé hikma tó ń bà dé wa ọgbọ́n tó dópin ni ọlọ́nkà dára kẹ́ ẹ̀gbọ́n pọ̀ láfíríkà wọn làwọn ti eradicate ẹ̀ ní Europe oúnjẹ wa à ń ṣe bà wọn ni chloroquine ọ̀ràn mọ́ à ń tún mú nǹkan mi lọ kẹ máa wúwo yóò dógún yàrá ètò lẹ dání lọ ọlọ á ti mú àbá àtúndìdì ganan lọ bẹ́ẹ̀ kàn ká bá jẹ òyìnbó àbọ bá jẹ lárúbáwá kan yóò bẹ tọ̀sẹ̀ mẹ́ta lọ sí tù tí gbogbo ojú ọkọ kò pété ẹ̀fọ́ náà wá ní àwọn àǹtẹ̀lẹ̀ ẹ̀fẹ́ ẹ̀ ti dára sí i hekimẹtọn bẹ́ẹ̀ lè wà so ọgbọ́n tó dókun hakimu lọ́lọ́ọ̀bá wa. torí di eléyìí kí wọn á lọ lọ́run sí ọ̀dà òsíntọ́lọ́ ọba wá ṣe sí ọ̀dà gbogbo ló sí lọ́dà ṣùgbọ́n àwa tọ́lọ̀ a lè fi díẹ̀ síbi kan látàrí pé àpé ọlọ́run wa pé ká pé wa pé ká síbi kan torí rẹ̀ yẹn èèyàn lè máa jẹ́ àzízún ọlọ́run bá ní ni àzízún torí pé àwa àpé àdínkù púpọ̀ eléyìí fi hàn wá ìpè ọlọ́run bá wá ń kọ́ ọ fẹ́ràn wa púpọ̀ ó sì fẹ́ràn wa fẹ́ràn wa fún yà ọlọ́run ti àlàyé àwọn ìdájọ́ wọ̀nyí lábẹ́ ìjọgbépọ̀ nítorí pé àjà. tó tó tó tó tó di ilé mọ́lọ́kọ láyà lórí ọlọ́run bọ̀ fọ́ fọ́ ara wọn jà ọlọ́run bá ń fẹ́ kí àjàyàn ọmọ fẹ́ lálàáfíà láéláé kò sì sí ń tọ́ da pé kọ́kọ́ àtìyàwó kọjá pé wọ́n jọ ń bẹ náà ní títí dọ́jọ́ kú kò sí ń tọ́ da bí rẹ̀ wọ́n fi máa wò bí nítorí pé ìwọ ẹ̀rí ẹ̀ ń tó ti níyàwó o níyàwó má wàá tún ṣẹ̀ṣẹ̀ fojú síta for research a tún máa wáyàwó mi ìmọ̀ wáyàwó mi yẹn á di ọlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi òhun gẹ́gẹ́ bí obìnrin tó ti wà ń lé ọkọ tí ń wò kó ti débi tó ń wò ti sinmi tí wọ́n lé dànù o tún gbé síta fún wàhálà tuntun wàhálà tuntun tó ṣe pé kò fi sínú àjẹ́ńdà rẹ̀ kíkó òun tún gbé òun tún gbé lé ayé ìfẹ́wé ẹ̀ orí gbogbo obìnrin láyé tó bá ti wọlé ọkọ kan àdúrà nìkọ́nà mẹ́jọ orí tó lè kó bẹ̀. ìgbà tí ìṣẹ̀lẹ̀ burúkú ìbá wa ṣẹlẹ̀ tó di pé ẹ̀kọ́ra yín tẹ̀nà pé tọ́ ẹ̀dá wa wò padà sẹ́yìn nù. ọ̀nà bá wa. ọwọ́ ọ̀pàrọ̀wà fún wa ó ti kọ́ alẹ́ kọ́ lóríṣiríṣi ọ̀nà tí ò ní mú wa máa kọ́ àwọn obìnrin wa lẹ̀. lórí ìdí eléyìí ó di ọwọ́ àwọn aláyaláyà wípé wọ́n mà kí bá ń dé ń fẹ́ ìyàwó sínú wọn wá ń dùn kì í ṣe dídùn dídùn dídùn náà ni ọmọ wáyé lójoojúmọ́ àtẹ̀ra wa náà. á lè fi ara wa á ṣàìdá síra wa á rí tí ó wù wá á rí tí ó wù wá ká máa sì torí èyí tó wù wá gbàgbé èyí tí ó wù wá eléyìí ló lè mú kí àwọn obìnrin wọn pẹ́ fún wa káàtì torí ètò dùn má wa gbàgbé èyí tí ò dùn má wa nínú ìṣesí wọn nínú ìhùwàsí wọn eléyìí ló lè mú wa káàtì àwọn ìyàwó wa káàtì wọn pẹ́ tápẹ́júwe wọn náà mọ kàárò ọmọ bẹ̀rẹ̀ fọ́ọ̀sì ọmọ ìwé ẹ̀dúnṣe ọmọ yẹn ń ọmọ dùn máa wí pé mọ̀mọ́ kàárò ọmọ ẹ̀ bá ọmọ yẹn ń lópin ìgbà tó o bá sì níyàwó o ti wá níyàwó tán wọn náà ti di bàbá. ọwọ́ adé ni mo máa ń gbóyá mo mọ̀ ìbá dẹ̀ kọ́rọ́kọ́rọ́ wulẹ̀ ń sọ yìí kò dún gbọ́ sá torí ẹ ti kọjá lẹ́bù yẹn lẹ́bù sí ilẹ̀ wà ní ìsìn ọwọ́ ní nǹkan bá dojú ọ̀bọ́dì àròyìn lóru ka tiẹ̀ obì nǹkan ò rí bàbá ti níyàwó kò níyàwó má á ah, àbùkù ńlá ìyá ti lọ́kọ ọlọ́kọ má àbùkù ńlá torí ẹ ọlọ́run bá wa ó ń pè àkíyèsí wa lọ sí ìdí ká sọ́ra fún gbogbo tí wa lẹ̀ kótó wa di pé ìkọ̀sílẹ̀ wáyé àwọn èèyàn gbìyànjú láti dá sí àárín wọn tí fi lè torí pọ́lọ̀ ń sọ̀rọ̀ ó sòdodo ó ní wọ́n sọ́lẹ́tò kọ̀ yìí ọlá àtúnṣe ló lóore jù àtúnṣe ló lóore jù àtúnṣe kì í wá ajá àtúnṣe lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti lè sòdodo lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti lè sojú abẹ́ ń kù káwọn tètè yorùbá téèyàn méjì ọmọ ọjà tẹnìkan ò ní jẹ̀bi ẹnìkan ò sì ní jàre. Hmm, ìkíní kejì yín náà lábẹ́ hmm, àwà fún kádájọ́ àwà ẹ̀ ni. nígbà bá dájọ́ tán jarí wọlọ́ jẹbi torí kẹ́ni tó jarí lè bá mú kó lè bá mójútó dáadáa tó tó wù níwà kẹ́ni tó sì ni wọ́n ń pè ní àtúnṣe ká má sọ dé sòdodo torí pé tẹ́ bá ṣe bẹ́ẹ̀ gbígbà tó ṣe pé èèyàn túbọ̀ èèyàn èèyàn kàn èèyàn kàn èèyàn kàn parí ìjà èèyàn súnjọ rẹ̀ wájú ni ìdáhùn tó wáyé torí ìdí ẹlẹ́yìn gbogbo ẹni tó bá ti ṣàtúnṣe kó tó kọ́kọ́ níbẹ̀ lọ́n gbígbọ́ náà ń pa àwọn ṣe tọ́lọ́ ọ̀rọ̀ bá fún wọn ṣe eléyìí ọ̀ràn wọn lọ́wọ́ púpọ̀. lórí àti ilé àṣetá ní jìnnà ọlọ́wọ́ bá là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára ga jù àmọ́ kó ṣe wá ní kó ṣe wá ní tòótọ́ tí ọ̀nà pé ìwà àwọn ìyàwó wọn fún wọn tó ṣe tó kò ní máa ọba kó ṣe wá lọ́kàn nínú ẹni tí lè tó lé rẹ̀ lọ́sẹ̀ wá lẹ́ni tí fọ ara rẹ̀ dálé rẹ̀ subhanahu أشهد أن لا إله إلا أنت أستغفرك الله وعليكم السلام Thank you. ọkùnrin tó ní ìyàwó kan lọ àsìkò tí ó wá wà lọ́dọ̀ kan náà àwọn ìyàwó rẹ̀ sí ó ń bùkátà ti bá ìyàwó rẹ̀ yìí lò ṣùgbọ́n ìyàwó rẹ̀ pọ̀ tó lè ìyàwó yìí lọ́jọ́ rẹ̀ kọlọ nínú àwọn ìyàwó ara títí dọ́gba tó lọ ní pípẹ́ náà gbogbo ọjọ́ ọ gbọ́dọ̀ gbé ọjọ́ rẹ lọ fún ẹlòmíì ẹlòmíì náà ti gbọ́dọ̀ gbà. bàbá ń kalẹ̀kùn ibi sílẹ̀kùn tánù èmi ọkọ rẹ ní ìgbé a ọkọ nílẹ̀ wá ah, ibi náà lẹ lọ. mi. tílẹ̀ bá ti mọ́ ọmọ lọ́gọ́dọ̀ ìyàwó tó lọ́jọ́ kejì tó bá ti dàgbẹ́jọ́ méjì méjì ló pín ọlọ́kó tó gbọ́ sóòrò sí. nà kò sí wàhálà yóò tún tún fẹ́ yóò tún tún fẹ́ tí fóònù bá wà lọ́wọ́ rẹ̀ gan-an tí àwọn bá sọ pé òun gbọ́ ńkọ́ ohun tó ń gbọ́ kì í ṣe sọ fún òun ó ti ṣe àbí òjò sí ó ti ṣe mọ́ parí sọ. Thank you. alhamdulilayi ìgbéyàwó èèyàn pọ̀ yẹn lẹ̀ bí ọdún méjì mẹ́ta tó wọn padà wá kó ń bọ̀ àdínkù lọ́dún yìí sáàtù tún yìí gèso ni àkọ́kọ́ ní Islam ìyàwó lè pọ̀ yẹn lẹ̀ ọkọ nìkan ló lè kọ ìyàwó lẹ̀ ọwọ́ ọkọ ní kíkọ lẹ̀ wá kò sí lọ́wọ́ ìyàwó tí ìyàwó bá wá lọ tọpọkọ tì tọ́lọ fáábí ọdún méjì mẹ́ta gbogbo ìgbà tó fi lọ ìyàwó yín náà ni. tó bá lọ so igi bẹ́lòmíì dènà lọ lọ sí i irú rẹ̀ ti wọ́pọ̀ láwùjọ yóò fọ kọ́lẹ̀ yọ̀lọ̀ lọ́kọ̀ mi àwọn aráalé wọn gbé ah, ọkọ̀ fẹ́lómi darí pé ah, ká ní igi lórí ẹgbẹ́ wani subhanallah ẹni tó bá mà tó fẹ́rù rẹ̀ ó ń dènà lọ náà torí ẹ̀ ló ti jẹ́ pé ibi tẹ́sìn wà yóò mú ẹ̀rí wá tí ó fi hàn àkọ́kọ́ rẹ̀ àkọ́kọ́ ti kọ́ lẹ̀ nà ó ti ṣe ẹ̀dá ó ti parí ẹ̀dá ní ìsìnlọ́bẹ̀ lọ́kọ̀ mi tòṣùgbọ́n ìyàwó lọ tí ọba lọ́kọ̀ mi rárá ní gbogbo ìgbà tó fi lọ ẹ̀yin sì mà dájú lọ́dọ̀ ọlọ́run pé kò sí ranù rárá ní gbogbo ìgbà tó fi lọ tọ́ba padà dé ìyàwó yín náà ni kò nídìí pẹ́ fún igi kankan lọ. ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀dọ́kùnrin mi lọ́lọ́ ó ti ti lọ lọ́kọ mi ọwọ́ ń bọ̀ wálé ọkọ rẹ̀ àárọ̀ à mùsùlùmí làwọn ayé ti kẹfẹ́ rí ọlọ́mọdé fi public toilet ọ̀rá yìí lè wà ilé ìyàgbẹ́ gbogbogbò nù ẹ lè dànù ní bó bá ti dé kí ni abẹ́ ti gbé o ti lọ ọ̀dọ̀ yìí o ti lọ ọ̀dọ̀ yìí o ti wá lọ ọ̀padà sọ́dọ̀ ẹ pé kí ni rántí o ra rẹ lọkọ mi. táwọn alọ́pin tẹ́mi ń lára rẹ̀ tí wọ́n á tún ní kọ́ bọ̀ kọ́ máa bọ̀ wá sí kí ni àlá bọ̀ wá sí kí ni dàdàrà kàtí ń bá kà náà ní kọ́ máa bá kà. tó bá ń tó ti pa yín ilé wọn lọ́lọ́ jókòó sí kò sí ránù kò sí kán ọ apàdà wà tọ́ ẹ gbọ́ pé ń ṣe ránù ẹ mọ̀ pé ń ṣe ránù àtẹ̀yìn náà bá dún ránù kí lè gbára gbà padà lárún ránù kọ́ máa lọ́ọ̀rẹ̀ ẹ lè fi ṣe. gbà ojú gbà àwọn lọ́wọ́ nínú à ń lọ sọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ ló kọ́ àkọ́kọ́ àtúnṣọmọ ló kàn sẹ́yìn lẹ́bàá aṣọ ló kọ́ ni bàbá ọmọ náà sọmọ ló kọ́ irú ọmọ yìí ò ní bàbá táwọn náà sọ ló kọ́ ó lè jẹ́ bàbá àyà fa bàbá àyà rẹ̀ ó ní ìyá kò ní bàbá yẹn irú àwọn ọmọ bẹ́ẹ̀ jẹ́ nàìjíríà torí ìyá ò lè pọ̀ ń lónìí inú ta ló fi jáde. inú re so nítorí náà ni pé àní a bá ti rí ọkùnrin bá ti róbìn tó bá wù kí ni táàtù máa dàgbà ẹ fi wọn fúnra wọn kíkálukú ó sinmi bàbá màmá ó sinmi ọkùnrin náà tí obìnrin sì mú yóò sinmi obìnrin náà tọkùnrin mú yóò sinmi. ẹ ní dá wàhálà sàmọ́ gbà tí wọ́n bá láwọn fẹ́ra wọn tí náà fẹ́ yìí sì ń jó búlabúla tẹ́ẹ̀sì tètè bá wọn wó mi pa iná wọn jó wọn náà ni tòǹtòrí pé bí ẹnìkan nu wọn ló rúbìn tó fẹ́ fẹ́ wọ́n ti ń wò pé àwọn ọ̀fẹ́ fẹ́ lọ ntí wọn fẹ́ yẹ kí wọ́n ṣe fáwọn ni kí wọ́n kọ àwọn fúnra wọn káwọn ò sèmi bàbá ìyàwó sì ní ọmọ sùkúlù lọ́mọ tó ń wọ́n bá parí sùkúlù. àdékè ni wọ́n rí sí ìwọ ọmọ mi ọmọbìnrin ni bàbá náà ìgbà náà tó bí o ọmọ bá ní à bẹ́ẹ̀ bá fún un fún un bẹ́ẹ̀ bá fún un fún lónìí kó tó dọ̀la báwa ṣe ń hún òun fi ń hún oúnjẹ báyà wọ́n ti náà. subhanallah sínú kí àwọn òbí gan fà kó bá púpọ̀ ńgbà ni ẹ̀yin ò ní fẹ́ ọmọ yín àbí bẹ́ẹ̀ kọ́ ni tí bá du àkàlùkù náà ní kọ́lọ̀ ǹjọ́ mọ wọn rọ́pò rí tí yín kàn ní kẹ́ bẹ́ẹ̀ náà pété ọmọ tó fẹ́ fi ọlọ́run ti rọ́pò rí fún ọlọ́run ti tèwọ́n náà yáwó rí fún àwọn ọmọ atẹ́ra wa jẹ́ ìyẹn àti ìrora àjọyọ̀ àti ìrora kíníkẹ́ tí wọ́n bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́jú àjọyọ̀ bí bẹ́ẹ̀ kó tọ́kọ́ ló ọ̀fẹ́ má. àìmọye fẹ́ẹ̀ mú kú mú ẹ ti dáwọ ẹ mú wò ọlọ́pàá ò ní mú yàn fúru eléyìí pé kí ni ta ló wù wá kó wà mú báyìí torí de eléyìí ẹ jẹ́ kí ẹ má fi balẹ̀ àmọ́ tá a máa bí ma bẹ́ẹ̀ ọmọ zinanu kò ní bàbá tí ó jogún kò sì ní bàbá tí ó jogún tiẹ̀ náà. tọ́ba jẹ́ pé irú rẹ̀ bá ṣẹlẹ̀ sọ yẹ ká wá kó yàn jọ pé ọmọ ọmọ wa bímọ àbí ọmọ wa bímọ ọmọ wa bímọ tí bàbá yàwó bàbá obìnrin pé bàbá ọmọ wa bímọ ẹ̀kọ́ àwọn èèyàn jọ pé wọ́n á jẹun ẹsẹ̀ súná súná kí ni ẹ̀rọ bàjẹ́ lọ́nà o ọmọ sáà fi gbọ́nà tí ò dá ẹ̀ wá dùn àwọn akpagbádá wọ̀ ẹ̀ máa dùnú ẹ̀ máa gbọ́ bàkúmá lágbẹ́ràn fún kíni kí ló ṣẹlẹ̀ kíni tó ṣẹlẹ̀ à ń tún mẹ́wù pé kíni ẹ̀yin gan lẹ́ má bàjẹ́ lọ ẹlòmínú gbókè tó ń nàbà ti lẹ́nu kan ọ̀kan ma ọkùnrin náà ti fún ọkọ lù ẹnu ká màmá màmá mi náà àti bàbá bàbá mi àwọn náà fọ́ ọmọ adébẹ̀ àdówó àjọyọ̀ bọ́ba ti lẹ́nu tí ọbẹ̀ fẹ́ ọ lóyún náà ni ẹ gbé wá àwọn ìyá mi sọ bẹ́ẹ̀ bàbá mi ti sọ fọ́ọ̀mù rẹ̀ fún mi lówó tí mo lè ná pé ọbẹ̀ fẹ́ yàwó bọ́ba máa fún lóyún fún lóyún kó wálé lẹ́yìn náà kú ti mà ikú bàbá yàtí mẹ́sì oyún ò lè wá nú kẹrẹ̀bẹ̀tẹ̀kẹ́ wá ní ẹ wọ́n so ìdí igi báwo sọ pé gbogbo yẹn sọ pé yàwó náà dà lẹ́rí. tó <laughs> ń torí de eléyìí kó ṣe jẹ́ nù ṣùgbọ́n tá a máa bí ma gbọ́n náà tí ò dá o tá a máa fẹ́ fẹ́ ra tó burú bẹ́ẹ̀ ní Islam àmì ìbí ọkùnrin náà lè láàrin tẹ̀síjọ́ tá a ti má ṣe tẹ̀ fi bí ma yìí àti obìnrin ní ìjọba gbọ́nrán tí òun ṣe zìnárì ìwọ ló wù ọ́ òǹkọ́ sọ fún yín pé èyí tí òun ti ṣe zìnárì ló wù ọ́ subhanallah adékè nǹkan kan ọ̀dà bíi gómìnà sọ̀rọ̀ àrẹ obìnrin tó bá ti gbọ́n ọkùnrin náà gbọ́dọ̀ gbọ́n obìnrin ló pè lọ sí di zina ọlọ́gbà fún tí zina fi ṣe ètò àmọ́ tóbìnrin ọba ti fa ayé rẹ̀ lẹ̀ kò sí ní tọ́jọ́ náà àmì mùsà. pípé ahàn náà wọ́n ní ipò lórí ipò wàhálà ni jáde lọ́kàn á ń bẹ fún lórí lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá lóko dáadáa tó fi ṣiṣẹ́ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ tẹ́gbẹ́ wọ́n ti dé ìtọ́ba tọ́lọ́mù tí ìṣẹ́gbẹ́ ọ̀hún ọ̀daràn. àwọn tó wá gbé wa gbé àwọn ọ̀daràn àti olórí àtẹlẹ́mù wọn ọ̀daràn náà gbogbo wọn ọwọ́ ti fún àwọn lọ dá àmẹ́gbẹ́ yẹn ìgbésẹ̀ yẹn ọba tọlọ́mù oríire kò sí sẹ́sìn wọn oríire torí ẹ̀ ibo ni wọ́n ti fẹ́ fi ọjọ́ lórí kí nàìjíríà fẹ́ fi ọjọ́ lórí àbí òye wa tọ́lọ́pọ̀lọpọ̀ olórí ipò olórí orí nítorí pé ní wọ́n ń ṣe sáà fi ọjọ́ lórí ẹgbẹ́ burúkú yẹn sẹ́gbẹ́ aláwo wọn á fi ọtí bàbá àtàlẹ́ wọn tó lórí olórí òfò kọ́ kí lèyàn fẹ́ mú bẹ́ẹ̀ kò sí ní ẹ̀fẹ́ mú bẹ́ẹ̀ tà wọ́n á rí wọn ò lè kọ́ra wọn tọkọ bá kọ̀. yóò máa rí lọ́ọ̀kan. gbèsè jáde báwo. kí lẹ́yìn ń wòran ọkọ kí ni ọkọ ń wòran ìyàwó oge rẹ̀ nínú Islam ọkọ rẹ̀ ni wọ́n kó ṣe fún tó bá ti lọ́kọ nítorí pé ọkọ yìí nìkan ló lẹ́tọ̀ọ́ sí ìtumọ̀ tí islam ti sọ pé tóbìnrin bá wà kò gbọdọ̀ sẹ́ni tó pé yóò máa sògè jáde torí gbà mẹ́rin náà gbọ́ islam yìí wọ́n kàn máa wà obìnrin pé lẹ́wọ̀n ni wọ́n ti máa wọ sọ plane jáde aṣọ òní plane aṣọ tí ò ní kàlákìnì tí ò ní kọ́lọ̀ oríṣiríṣi kọ́lọ̀ yóò wù lè jẹ́ kọ́lọ̀ ẹ̀yọ̀ kan náà ni wọ́n bá gbé ewu eléyìí wọ̀ òun náà ni kò ní ní dúdú nbìkan kò ní ní pupa nbìkan wọ́sọ tí ó gbọ́sọ rẹ̀ pamọ́ torí pé ogi rẹ ọkọ rẹ lọlọ́run ni kò ṣe fún oníjẹ́ni lọ́rùn oníyẹtílétí olóòka lọ́wọ́ ọkọ rẹ lọlọ́run ni kò fi hàn kìí sàwọn ará yìí abọ́fẹ́ lọ́kọ̀ mí ni mo rò pé ìlànà Islam yìí wà ní ìtumọ̀ gbọ́tọ̀ rẹ pamọ́ ní kọ́kọ́ rẹ lọ́lẹ́tọ̀ sí ńlọ́lẹ́tọ̀ láti wò ó láti rí i oníjọ́ tí wọ́n ti fi fi ọkọ rẹ ọkọ rẹ wọ́n fọ̀ fún ọ̀fọ́ bá ráyé àwọn àwọn àánú ilé ayọ̀ déènì lọ́rùn ayọ̀ tètè ayọ̀ òkà lọ́wọ́ bí ẹni tí wọ́n ń tọ́fọ̀ ńlẹ̀ wọn ọwọ́ agégèlè kan síkáàfù ní òórùn àlùbọ́sà aṣọ tó rú. òórùn òru nínú ilé gbogbo ibi tó fara lára àbùsùn irú àtàlùbọ́tà lẹ́ẹ̀mọ́ gbòòrùn tó bá jáde ilé subhanallah ọkọ̀ gbọ́n tó ń wò pé a ah, abó nǹkan ni àti wọ́n dá ara ẹ̀ subhanallah ẹ̀ mà ń gbogbo ojú ni ẹ̀yin náà mọ̀ tó bá àwọn obìnrin tẹ̀ ń sèwọ̀n tí wọ́n ń yọ. bí ọjọ́ gba wọn bá jáde kó lé wọn inú tẹ́sí náà pọ̀ láwùjọ. tẹ́sí kẹ́hìn kan tó sọ̀tọ̀ wọn ti bóyin lóde yóò sì pàdúró tọkọ nulẹ̀. ọkọ wo dání kí ni ọjà máa àmọ́tọ́ ẹ̀ka ara ẹ̀yọ́ máa yọ ọmọ wọn ní tẹ̀tẹ̀ ẹ̀sìn lójú làásì àti ọtẹ́ni ó ti tẹ́jú fún wọn gbọ́dọ̀ tó ní tẹ̀ǹkan mi torí de eléyìí. Islam wọ́n fẹ́ kóbìnrin kan pẹ̀lú ọkọ rẹ̀ ọrọ pé àwa máa gbogbo kábìrì ayọ̀tọ̀ amáyọ̀ pé kíni ọkọ rẹ̀ ń bẹ́lẹ̀ ọkọ rẹ̀ lọ́lẹ́tọ̀ àbáṣe àpé yẹn èèyàn máa lọ́kọ̀ kan èèyàn wàá láwọn kan pamọ́ àá àtàkàtà nù àtàwọn tọkọ òrùkọ nìkan ló ń si òun tí àwọn group of àlè táwọn náà tún máa gbọ́ àwọn àlè kùnrin àwọn náà tún máa wọn tún lọ abẹ tẹ́ǹtì míì wípé àwọn eléyìí agbẹ̀fọ́ wọn yàtọ̀ Bọkọ bá ti dára ẹ̀mí sí kàn tí ọmọ ti lọ láwùjọ ó tún máa ní ẹ máa gbóúnjẹ fún wa gbóúnjẹ fún àwọn rẹ inú ilé rẹ̀ ń sẹ́rí obìnrin wọn ní gbogbo aṣọ oríṣi kan jáde tí wọ́n jẹ́ aṣọ plain yìí ti torí pé kọ̀ láṣọ àmọ́ aṣọ oge rẹ̀ ọkọ rẹ̀ wọn ní kó ṣe fún inú ilé rẹ̀ so torí délé àwọn obìnrin yọ sọ́ká tí wọ́n lé tí wọ́n wọ́n ò nídàájí aṣọ táwọn obìnrin ti ń wọ pléènì yìí ní wọn ò ní. Bẹ́ẹ̀ gbogbo tiwọn ló ti sá ojú táwọn èèyàn fi wò kàn jẹ́ ọ̀tá tò àmọ́ àwọn òbí tẹ́rí ti ń wọ aṣọ pléènì kankan láì láì lọ́la àpàtì ń gorí àpàtì ní láwọn aṣọ ńláńlá àmọ́ àwọn òbí bára yé ọkọ̀ wọn wọ́n ní fún ìyàtọ̀ nù tó wá wù ẹ̀yìn náà wọ́n pé ìyàwó yín jọba sókè ẹ̀yìn ni ó ṣe fún kìí sọ àwọn ará àdúgbò kìí sọ àwọn aráàlú tàbí òwì tó lọ́jà òbí wọn gbọ́ bẹ́ẹ̀ bó ṣe jẹ́ Ah, ọkùnrin tí ń lo téèmì ó náà ti ma bí wọ́n sokùn sẹ́ran lọ́rùn ni ọlọ́run bọ̀ farama kọ́tà kò sí pé pàǹdà wọn ti ṣe ó ti lẹ̀kẹ̀ bí ẹni sokùn sẹ́ran lọ́rùn ni àmọ́ bí tí yorùbá ti lásán bí bàbá sùn kí dàbá ti fi téèmì ọrùn oge òdì pé pé kìnnìún náà wúra rẹ̀ nù díngí wò pé tí mo ti jọkùn báyìí kọjọkùn ìdí kólékólé là á bọ̀kùn ẹnitọ́ a ti tẹ́ni ọrùn bọ́rọ̀ bá dàrú pé ti tẹ́ni ní òun gbọ́ ni àbí tọ́ràn tó dàrú. <laughs> subhanallah torí di eléyìí tọ́ba ajẹ́ góòlù ńkọ ọlọ́run lánà rẹ̀ ìkọlọ̀ ń sílé wọ̀ fọkùnrin àti ìjọ anabi wa muhammed sọlọ́wọ́ àti góòlù àti sílvà kó fi góòlù ọrùn kó fi ẹ̀gbà ọwọ́ rẹ̀ sọ́wọ́ pé kìnìún ẹ̀dá kò tó tẹ̀ ẹ̀yẹ yẹn ni ha ọ̀yẹ̀ yẹn o ẹlòmíràn wọn á fi sọnù wọn tún á ṣe àwọn òkúta rẹ̀ gbogbodò gbogbodò kò tún ní ti tó tún gbé wọn mọ́tíláṣí níwájú Allahu Rabbul Alamin olúwa ẹlẹ́dàá gbogbo wa yóò tún máa ń pé bẹ́ẹ̀ ni oníkàmọ́sí mo ti ṣe. La ilaha illallah ọlọ́dà kò sànù wa. Fàlẹ́ kù sọ́lá. Alhamdulillah àwọn ọmọ méjì náà kọ́kọ́ bí wá tó kán tó ṣàtúnṣe o. ìdájọ́ seri àpá náà ni pé wọ́n sọ ọmọkùnrin yẹn ọmọ obìnrin yẹn ni ni wọn kì í ṣe tọkùn bá wọn ni ọ̀dà alágbàtọ́ kò burú kọ́ máa jókòó rẹ̀ kọ́ yá lò máa pè ló wọn nígbà tí ṣe ọmọ Mariam alayhi salam tó máa yá orúkọ bàbá lò ṣùgbọ́n wọn ò ní jogún rẹ̀ àbí òye wa. lẹ́yìn náà ẹni tó gbọ́ tó ṣàtúnṣe nǹkan dáadáa ló ń ṣe o ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn lọ́gbọ́ tí ó tí pa gbogbo ọmọ alẹ̀ ó sì fi dúkìá alẹ̀ rẹpẹtẹ wọn á béèrè nínú lẹ́tọ̀ọ́ sí kọ́bọ̀ nù dúkìá tẹ bá sì fún wọn aráàmù lẹ fún wọn wọn á lórí torí tọba wa tún ti tán àwọn akọ ọlọ́gbọ́n kan tó tún fi lè ran àwọn ọmọ tó bí lọ́nà tí ọ̀dà méjì hùn àbí jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ tọba ti tán láti ṣàtúnṣe láti kọ́ ní ọgbọ́n náà torí pé àwọn òpè yẹn lọ sí ìdíkó tè bàjẹ́ náà pé dáadáa wọn ní ìyàwó ní bàbá ni ìyá náà jogun wọn ọmọ náà.

torí de eléyìí báyìí anabi sọlá àṣẹlá ní kò burú tó ń ti wí pé ọ̀tọ̀ nínú òfin ṣẹ̀ríà ọmọ báyàwó rẹ̀ lò pọ̀ kó wá jáde pé ọbẹ̀ da omi rẹ̀ sóde láì jẹ́ pé ìyàwó rẹ̀ yọnu sí àmọ́ bá ti yọnu sí kò sí tó burú bẹ́ẹ̀ náà lànà ti sọ pé kò burú àmọ́ o kò pé kọ́ lọ́wọ́ máa da ọmọdé ọba da o àmọ́ pápòsì ni àbòsí bá wọn nà ọmọ yìí ti béèrè ni. wọ́n ní kí ni àti Islam pọ̀ sí káfẹ́ obìnrin méjì táyé àti káyìndé àwọn òbí ti fara mọ́ àlọ́ lọ́nà fara mọ́. òbí rọ́ọ̀wù ní ọ̀pára mọ́ ìjọlọ̀ ìsìléwọ̀ táwa kọ haram ọlọ́run ìsìléwọ̀ kọ́dà kejì táyé lásán bàbá kan náà ló bí wọn màmá ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ pa fẹ́ wọn pọ̀ màmá kan náà ló bí wọn bàbá ọlọ́ni wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf àti kẹ́ ẹ pa àwọn ọmọ ẹ̀yà méjì papọ̀ fẹ́ ọmọbìnrin méjì bàbá kan náà màmá kan náà lórí wọn bàbá kan náà nìkan ni màmá kan náà nìkan ni ọlọ́run ti lé wọ̀ kò sì dájú pé àwọn obìnrin méjèèjì ń gan gbádùn. kódà ọwọ́ àná súnà anábìsọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀m anáhìó ànìlẹ́jẹ́mẹ̀rin. بين المرأة وعمتها أو المرأة وخالتها النبي صلى الله عليه وسلم تقف و nínú tí súnà kọ yàtọ̀ sí alukur'an oní kíkà fẹ́ obìnrin kan pẹ̀lú àbúrò bàbá rẹ̀ àbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbúrò ìyá rẹ̀ tàbí ẹ̀gbọ́n ìyá rẹ̀ lóbìnrin yẹn ni kíkà fẹ́ àbúrò ìyá kẹ́ẹ̀fẹ́ obìnrin kan obìnrin tẹ́ fẹ́ lé. ẹtún arábù ya rẹ kẹ ló wù yìí anabi náà gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ pé wọn sọ ọmọ ìyá kan náà fa àbúrò màmá tiẹ̀ ni abẹ́gbọ́n màmá rẹ̀ ló wù ọ̀fẹ́ ó sì ti fẹ́ òun sílé ọ̀gbọ̀dọ̀ fẹ́ àbúrò bàbá àbí àbúrò bàbá rẹ̀ lóbìnrin ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin ló tún wù ọ̀fẹ́ anabi náà wọn kátó wá pé ìyá kan náà bàbá kan náà àbí ìyá kan náà àbí bàbá kan náà làtọ̀ náà. ohun ọgbádùn orí rẹ dàrú tẹsán fún un torí báwo dilẹ àbí òye wa torí pé ẹni tí ọba ti gbádùn Islam kọ́ wa lọ́gbọ́n pípé yín ká tó sánkó tún bọ̀ ẹ púpọ̀ gbádùn ẹ kẹ́ bá béèrè bẹ́ẹ̀ a sì dáhùn púpọ̀ gbádùn orí rẹ sì dàrú àlọ́ ń ṣe ránù ò ń ṣe bàjẹ́ ọwọ́ aṣọ kíkọ́ mẹ́rin wá látọ̀dọ̀ anábì wípé obìnrin olóbìn ó lè máa bọ ọgbẹ́ kó sì máa bọ ọdá kàlàǹkọ́ọ̀bì náà náà. àǹtí bá burú rẹ ló ti ju fún. ìwọ àmọ́ kó ń bẹ́ẹ̀ ni àwọn máa kó ń bẹ́ẹ̀ ni nítorí pé àwọn olùmọ̀ á sọ pé lódodo lódodo ìgbà tí wọ́n ti fẹ́ kan méjèèjì o ò lè fẹ́ kejì ṣùgbọ́n àìlè fẹ́ fúngbà díẹ̀ ni àbí òye wa ó lè fẹ́ nísìn bí àwọn bábúrò bá kú ẹ̀gbọ́n ṣẹ́kù láyé ọkọ ẹ̀gbọ́n náà ti kú àbọ̀kọ́ ọ̀lẹ̀ ẹ̀gbọ́n sì wù ọ́ fẹ́ o lè fẹ́ torí di eléyìí kọ́tọ́ ọba ti ṣíjú lẹ̀ pé ẹ̀yin tó bá ti kù yín kura yín ni máa ti kú náà dáadáa ọ̀rọ̀ ìjọba ti kírọ́ káà méjì sálẹ̀ sí mi á sì mi dáadáa bá wù ọ́. kò sí tó burú mẹ́ ànábì kan àtìyàwó rẹ̀ wọ́n máa jọ wẹ̀ pọ̀ kí wọ́n á ló burú òkè tá a sì ní àwọn olókè mi lẹ́yìn tán. kọ́dà obìnrin kan béèrè nínú àwẹ̀ yìí. láti ìlú kan ó ní ẹjọ́ tí àwọn àtọkọ àwọn tó lè jọ máa wẹ̀ papọ̀ nú àwẹ̀ kò sí tó burú mbẹ ẹ sáà máa ti ṣe ń tọ́lọ̀ ọ̀fẹ́ lọ́sàn-án àwẹ̀ kí ló burú mbẹ àníkẹ́ máa wá lè kí ó ẹni tí ó ti béèrè ẹni tí ó ti tó níyàwó méjì tó bá dálẹ̀ nígbà tó bá dé báwo ni wọ́n ti ṣe ibi tó pin dé ni ó ti tẹ̀síwájú. ilé eléyìí lọ wà tó fi lọ ilé kejì tó ẹ kọ́ bọ́ sí tó o bá tíráàbù níjọ́ kejì yẹn ilé rẹ̀ lóde tí mo bá dé. ṣùgbọ́n tó bá jẹ́ pé ìgbà tó ń tíráàbù yẹn o mú àwọn ìyàwó rẹ ṣe mú dé ẹni tí tiẹ̀ yọ olómú lọ ẹnì kejì ṣe sùúrù tọ́ ọ bá dé iye ọjọ́ tó ṣe wọn ò ní san fẹ́lẹ̀ yìí o ọba àtòsù kan àmọ́ tó bá ti dé ilé eléyìí ló ti sọjọ́ kan ó tún padà síbẹ̀ sọjọ́ kan bó bá déjọ́ kọ̀ọ̀kan ló pin náà. فساهم فكان من المدحضين كني وليت ما وجيب وما والي القرعة القرعة نوان في الله أنه في السماء قرعة إن لا النبي صلى الله عليه وسلم صلى في لو يعلم الناس ما في الصف الأول ما في النداء والصف الأول ثم لم يجد إلا أن يتهموا عليه لاتهموا كان بالنصاب في تاو يا ما من سبب àti kájú ń sáfù àkọ́kọ́ nù tí wọ́n wá lè débẹ̀ láì mújẹ fún ọba mújẹ kò sí tó burú nù rẹ̀ àmọ́ àmọ́ ń lò nù sẹ̀rí àní níbi táwọn èèyàn méjì bá ti jọ lẹ́tọ̀ọ́ kan náà sẹ́nìkan ẹnìkan lọ àti eré tí abilé fẹ́nìkan lọ́la lórí ẹnìkan àìpẹ̀tọ̀ ìwọ mú màá bọ́ ọ lọ màá ṣe sùúrù lé so ẹ ẹ kọ sínú pépà ìjọba mú màá bọ́ ọ lọ di ẹrù ẹrù sùn màá ṣe búrú sùúrù ni wọ́n mú.

dáadáa tẹ̀gbọ́n-tàbúrò lè fẹ́ táyé káyìndé kìtà sì wọ lọ fẹ́ táyé káyìndé wọ fẹ́ táyé ẹ̀gbọ́n rẹ fẹ́ káyìndé àbábúrò rẹ fẹ́ káyìndé nà. Ah, kẹ́ni kan kìíní kan bẹ́ẹ̀ náà ní bá nàbí ṣe máa ń ṣe láàrin àwọn ìyàwó rẹ̀ nù ànábì gan ṣe láàrin àwọn ìyàwó rẹ̀ yóò bá tó àwọn. àwọn dáǹsì ti ẹnu lọ́kì ti ẹnu kò sí tó burú mẹ́ kò sí àbòsí nu ilé yẹn sọ̀rọ̀ kékeré ṣe wọ́ lóyún ẹ dàrú ẹ dàrú dáadáa ìtọ́lọ́ bá ní kálukú mú mi. àmọ́ yàrá ọ̀tọ̀ọ̀tọ̀. náà kìí ṣe sáàbù Islam kìí ṣe pín ìgbà tí Islam ní kẹ́ ẹ̀kún ẹjọ́ fún ọ kìí ṣe kíkẹ́ máa bá wọn sùn ní Islam gbà ni pé ní ìsìnyàwó kan lónìí wàá rí kíkọ wà ní tòsí ìyàwó onítumọ̀ nínú ìgbésí ayé òbí. tí máa ń ronú ó lè ṣí ní ronú tínú bá ń dùn lè ṣí ẹ̀kọ́ òfin títí ẹ̀ máa ń bàjẹ́ òun ò lè gbé gbó fún ọ. gbogbo pé à ń bá rẹ nílò pọ̀ nǹkan mí lélẹ̀ yẹn. kì í sọ nǹkan torí pé ẹja àgbà ìpè ìgbésí ayé lọ́kọláyà yẹn kì í ṣe pé nílò pọ̀ nìkan lọ́wọ́ àpò. torí pé ẹ bá gbà ìgbésí ayé yẹn jù bẹ́ẹ̀ lọ iná ni tí tó dé pé àwa fún àti sọ́ọ̀bù problems ara wa àti wà fún àti wá dáadáa fúnra wa àbí òye wa so nítorí de eléyìí báyìí o lè sáàbù wọn lóru kan òpinjọ kan àbòsí lélẹ́yìn Islam àlóòpin gbígbé ọjọ́ ìmọ̀ ń bẹ́ ń bí ìjọ kejì mọ̀ ń bẹ́ ń bí ìjọ méjì méjì ìjọ mẹ́ta mẹ́ta ìjọ mẹ́rin mẹ́rin ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ètò bá wù ọ́ tó bá rọ̀ ọ́ lọ́rùn ọgbọ́dọ̀ wà alifẹsima ọgbọ́dọ̀ wà anabi sallallahu alaihi wasallam wọn ń sáré àárẹ̀ tí anabi bá kú gan sallallahu alaihi wasallam anabi tó ń ti pé ó lè dá kú bá mi lọ yóò tún máa béèrè pé ilé ta ni mo wà lónìí subhanallah tẹ́lẹ̀ máa nílé lágbájá ni anabi ó tún tó ń gbé lọ bẹ́ẹ̀ sí ọ̀dọ̀ obìnrin tó yẹ kó wọn wà títí táwọn obìnrin ẹ ti panu pọ̀ pé àwọn faramọ́ kánàbí ọmọ abẹ́ńbí tó bá wù àwọn yáàfì lànàbì fi mú pípọ̀ ọmọ bẹ́ẹ̀ lé àyíṣà tó ti jẹ́ pé bẹ́ẹ̀ lànàbì kú sí sọlọ́lá àdìyẹ tó ń torí délé ọ̀rọ̀ pé ẹ ẹ̀yìn pín ọjọ́ ọ̀kùnrin ti jẹ bẹ́ẹ̀ nà. wọ́n fún yẹn yọ̀dà pé ń bọ̀ ní ìgbà látàrí oṣù bọ́lá àwọn ọmọ òṣèlú ńtọ́ dáa ju ní kéèyàn má ṣe bẹ́ẹ̀. ẹ máa lọ sọ̀rọ̀ alágbádá tí alágbádá náà bá lò wọ́n fi ọ́nkọ́ òun nídìí rẹ sẹ́mi pé wọ́n sọ pọ̀ sí méjì kọ́bọ̀ mbẹ̀ ṣe sùúrù mbẹ̀ kàfàràdà náà. Bí báwo. kọtọ kọtọ alifu asilamu wà ń alifu lamu sí ń bẹ kọtọ ká forúkọ náà bá aziz wà kọtọ alifu alam ti okọ̀ ọlọ́run náà ni alifu alam ti ìròyìn ọlọ́run ni okọ̀ rẹ̀ tuntun ni azizun sálífù aláàmú abẹ ni hakimun ọ̀yàtọ̀ sí gbogbo ẹ̀ lọ́lọ́run tó máa ń rẹ̀ nàám lọ́nbọ̀ ẹsẹ̀ sòrò á torí kéèyàn wá bọ̀ ọ̀ma kó fi máa ṣe bàtà wá yọ̀dọ̀ ọ̀ràn lẹ̀ ìgbé ńgbà tó lọ́nà ti sọ fún ẹni sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ sẹ́lẹ̀ wípé bil-mu'minina ra'ufur rahim tó túmọ̀ sí pé. ọlọ́run wá pé ànábì wọ́n ti pè rahmanu ni sọ́nà sọ bẹ́ẹ̀ fún yàrá ní ti rahman sọ́nà wọn pa ànábì ní azizun hakimun ọ̀wé ìtọ́nà wí mu ọ̀wà límì torí ẹ̀ torí ẹ̀ kìí ti tó kọ anabi kan ìròyìn nínú ìròyìn fi ròyìn anabi. ti tọ́lọ̀ bá wí àsódodo ni àbí èsòdodo yàtọ̀ sí kọ́tẹ́ pé wọ́n ló ròyìn yàn kan àìmọ̀ irọ́ tẹ̀bí náà lẹ́gbẹ́ bẹ́ẹ̀ lè sọ ọmọ ní Adékúnlé tá Adékúnlé sẹ́wọ̀ pé ròyìn ìdíyìn nù àìpé kò burú lópin ìgbà tádé bá kúnlé yín sẹ́wọ̀ pé ẹ̀jẹ̀ àtòtádé kankan lè wà pa àdẹ́pẹ́rọ́ lè pa. ìgbà tó lọ́wọ́ bá wá pe ànábì sallallahu alaihi wasallam ní ra'ufun ṣé ra'ufun ní lódodo àbí ṣe ra'ufun ra'ufun ní sọ̀rọ̀ náà ní sọ̀rọ̀ rahimun ìgbà tó lọ́wọ́ ń pe bẹ́ẹ̀ síbẹ̀ ni àbí síbẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ra'afa tànàbì àti rahama tànàbì pàtàkì tọ́lọ̀ ọwà límì torí méjì tó bá tún mú mi nínú àwọn tó lọ ń pè lórúkọ rẹ̀ tóbi ròyìn ànábì ọ̀sẹ̀ lọ torí bọ́ọ̀ kàbálẹ̀ pàlà ń ọ̀sẹ̀ lọ wọn rò pé yé wa tó ń torí dé ilé ìlú ti jẹ́ pé ntútù orúkọ Ọlọ́run ọba àlebọ láǹtí ò fi sí ọgbọdọ fi ròyìn èèyàn ọgbọdọ fi pè yàn. Náà, Al-Amin. Al-Amin nbọ ní aláàdé sí náà lẹsẹrẹ nbọ wọn wà dáadáa nbọ ama alamin alaziz ní kẹmọa tóye torí tó bá gbé alaziz gbọ́ pé allahu company tóye ama alamin kéésù ọlọ tẹ ẹ bá rí àwọn aláìmọ̀kan lọ́pọ̀ ọmọ kankan tóye wa. tó wọn akọ nǹkan wá túmọ̀ sí kò ti tọ́nu tí wọ́n béèrè fún ojú kọ́ tí wọ́n ti béèrè fún ojú kọ́ ẹni tí wọ́n mọ̀ kankan náà bì náà. ní ìsìnkú kan sọ pé Allah restaurant gbádùn restaurant ẹ bá pa owó rẹ̀ ti fẹ́ bọ́lọ̀. ìhàwó ṣeré àpọ̀jù wọ́n dunra wọn ládá àmọ́ àlè kírun lẹ́yìn rẹ̀ náà àmọ́ tó bá ní ẹ́ kápáwọ́ lórí ara wọn gan kéde súnà ẹ̀rọ kírun lẹ́yìn ọ̀daràn rẹ̀ súnà nẹ́bì góòlù tó aṣọ kó kìí ṣe súnà náà àlè kìí sọ. Ah, àlàyé orúkọ ọlọ́run ọba ni torí àwọn sọ̀kò yẹn ní Abdul Ali Al-Kabir orúkọ ọlọ́run ni láti pè é ní Abdul Kabir ṣé síbẹ̀ ni Ali ìsìn tó fa ti Ali wọ́n pè ní Aliyu ó ní pé kí Islam tó dé ni wọ́n ti sọ bẹ́ẹ̀ ànábì sọ kó burú wọ́n rò pé yé wa ní píríncípù tí ń gáàdì wa nù ẹ̀sìn Islam. kí islam ó tó dé ni wọ́n ti sọ bẹ́ẹ̀ ànábì ò sì sọ pé burú àbí òye wa so nítorí di eléyìí tábà sọmọ ní àlè kò sí tó burú ń bẹ àlà orúkọ ọlọ́run ọba ni àwọn orúkọ tí ò dáa tí wọ́n ti sọ àwọn èèyàn kí islam ó tó dé ànábì change ẹ̀ ànábì ò sì change ọkọ̀ àlè àbí òye wa so nítorí di eléyìí àwa lè lò ó wípé orúkọ ọlọ́run ọba yóò kú. tàbá ti yọ alifu aláǹbẹ̀ lè fi pè yàn ẹ wà mọ̀ má pèjúwe gbogbo ẹ̀ náà wà pé wọ́n fi pè yàn nà. àwọn kòkòrò ṣe bá nàbì nìyẹn ṣe bá nàbì nìyẹn ṣe ọwọ́ àtàkùnkùn ànábì pín ọjọ́ fáwọn ìyàwó ẹ̀.

kó o lè lọ náà. hakim bẹ́ẹ̀ ni wọ́n ti sọ bẹ́ẹ̀ kí islam ọ̀tún dé so kò wá túmọ̀ sí pé gbogbo orúkọ náà yọ àlùfọ̀ láǹkó bẹ́ẹ̀ sọ yẹn náà. oríṣiríṣi àwọn ẹ̀gbà wọ̀rọ̀ lọ́wọ́ lórí ẹ̀. àwọn olùmọ̀tì sọ̀rọ̀ púpọ̀ nípa rẹ̀ nípa púpọ̀ fẹsẹ̀ rìn rẹ̀ àwọn kan sì kó gbogbo ẹ̀jọ́ tá a bá wò ó kò sí tó burú nínú káfí sísẹ̀ kí wọ́n máa ké sóràtò gáàm níjọ́ jimá. ìjọ́ jimá ọjọ́ jimá yẹn kí lè sùn jimá torí jimá ọjọ́ jimá ìyàwó náà yẹn àwọn ọmọ rẹ̀ ti lọ lé ọkọ àwọn ọmọ rẹ̀ kùnrin ti fẹ́yàwó láéláé ṣe fẹ́yàwó tiẹ̀ ni àwọn ọmọ náà wọlé wọn lórí. ìyàwó kan gbó ọkọ o wọ́n lọ mọ̀ pé wọ́n gbó gbàtí ìyàwó so ìyàwó kan gbó ọkọ torí bí ṣe ń gbó lọ́kọ náà ń gbó àwọn ọmọ wọn wá fi àbúrò ìyàwó tí ó jọ ọmọ ìyá ọmọ bá náà ní pàtó fọ́kà tẹ́lẹ̀ náà. ìyàwó sá lọ báwọn òwú òwú ẹ tọ ìgbà tí wọn wá fi àbúrò dí ẹ̀gbọ́n sábúrò wu ọkọ kọfẹ kọfẹ tẹ̀gbọ́n tàbúrò torí wọn ò tí ì fi léyìí fún náà. sọ a àkòtí nínú ọjọ́ tí ó pín jù ẹni kẹta ní ọjọ́ yìí lọ́sàn-án rẹ̀ ọdún tó wá fún ìṣàtà sí ẹni tí ìṣòro. ara bóyá kóòtù ni kò sí tó burú mbẹ tó máa ti wò wò àmọ́ má mèdì lọ kò sí nǹkan tá a fẹ́ fi bẹ́ẹ̀ fi kò lè já ìdí yẹn ta lò lókun ìgbà tó bá gbé sẹ̀rí alẹ́ fi so ìdí yẹn sẹ̀rí àná ló lè já ọ̀rọ̀ rẹ̀ tó sọ ń sọ sápò ara rẹ̀ náà. náàtọ̀ fún àjọba ti fọ ọkùnrin ṣe le ẹ mọ̀ gbogbo nǹkan ló lè ṣẹlẹ̀ báwọn àlùwàlà lè má mú já gbogbo ni wọn bóò ni lè má mú òṣìṣẹ́ òṣìṣẹ́ tí fún kálukú kó pé irun ti di náà ni wọ́n béèrè yẹn. pàdánù la dàgbé ìrun jama náà wọ́n ti parí. lẹ́yìn náà jẹ́ gbólọ́lọ́ ti ní kó bẹ̀rù kírun jama kò sí ìpàdánù kí ni kò wọ́n pa àníkọ́ dáhùn tẹ̀ kí fún lóore ju jama ga lọ ẹ̀yin lẹ́yìn kan ma. Ọwọ́ àbúrò. Ọ̀wọ́ tó wà náà, ó náà bó lẹ ti mọ kókó bó wọn náà ti yẹ wọn lọ sójú kí wọn ti yẹ wọn tí wọn wọn ti yá kan rẹ àbí wọn kàn wó kan rẹ à ń tó gbogbo tó kú nínú òfin ṣẹ̀ríà àhán kí lè fẹ́ béèrè. alhamdulilayi tó máa bá ti kú sínú obìnrin nínú òfin ṣẹlẹ̀ àti àwọn sọpọ àfìmọpọ máa kú oníkọjẹ pé ńgbà tí ìyá yẹn kú ọmọ yẹn òwúra òwúra káwọn fún mi wá ẹran lásán tó bá kú tó ń tọ́ mọ́ ní tọ́mọ bá lẹ́nu yóò máa rúra yóò máa rúra sòtẹ́ bá lè lakùn rẹ̀ kẹ́ yọ ọmọ yẹn so alhamdulilah sọlá o lè ti tó bí tọ́lọ̀ ọtí kọ́kọ́ jọ bíbí rẹ̀ tó irú ọmọ èèyàn náà tó kú sínú ìyá rẹ̀ ti máa ń rúra àwọn olùmọ̀sọ ife tí wọ́n bá mú dá wa lójú wọ́n tún wà nípa ìgbàdí ipe ibi tí ọmọ yẹn ti dàgbà dé nínú ìyá rẹ̀ tí wọ́n bá yọ yọ sẹ́mi kò sí tó burú wọ́n sọ pírẹ́sàn wọ́n fi gbọ́ jáde. àmọ́ tó máa ń rúra sẹ́ńsì ń wò pé báwọn bá gbé sílé èkúté gan tá a bá yọ kò lè sẹ̀mí tó ti kéré jù kò ní ìdí kan lọ. à ń bọ̀ síbọ̀ sí pé tó bá tẹ̀ tó wá kú sínú ẹ̀ sìn tó ń tọ́ ọmọ yẹn nínú bẹ́ẹ̀ ní àṣọ nítorí èyí tá a yọ nítorí pé ń rúra a yọ nítorí pé. èyí tó tẹ̀wọ̀n nínú àbá lọ́dọ̀ wa ni kí tá a bá yọyọ sẹ́nu àgbà kí ìfinisẹ̀sìn ọ wáyé sí òkú torí pé òkú tó ti kú tẹ bá bẹ lára fún irin báyìí ìfinisẹ̀sìn nínú sẹ̀ríà sẹ̀ríà kẹ́ẹ̀sì tó torí ká lè fi òkú sẹ̀sìn. islam ọgbà bẹ ẹ lọ sí wọn papọ̀ náà. sísè ń rúra eléyìí lọ ga eléyìí ni béèrè ọkọ jẹ mùsùlùmí ìyàwó sì jẹ bàkàtàríà so ọmọ sì ń bẹ ní rúra wọn sì sọ pé ó lè sẹmí ayọ àní wo ẹ̀sìn bàbá àtìyá ń bẹ̀ àmọ́ máa ti kú sínú ṣé kágbà fún ọ yọ ni àbí kó ọmọ yọ ìbéèrè tí ó wáyé ni pé mùsùlùmí lobìnrin tẹ́lẹ̀ níṣì kèfèrí ni obìnrin sí ọkọ rẹ̀ sì jẹ́ mùsùlùmí ìdájọ́ ọmọ ìdájọ́ bàbá rẹ̀ láàfin àwọn òsì ní gbà wọn lọ sí mùsùlùmí sórí tí àwọn kèfèrí ayọ̀ ẹ máa fi kèfèrí fẹ̀sìn lẹ́yìn ikú rẹ̀ má rí bá náà wọ́n lè fi sọ. àti sàlàyé rẹ̀ síwájú kò sí ní tó burú mbẹ̀ ọlọ́run gbà kẹfẹ́ ẹlẹ́sìn kìrìsì islam gba kẹfẹ ah, ọlọ́wọ́ bọ̀ ní kẹ túláàsì rẹ̀ kó sí islam wọ́n máa lọ sọ́ọ̀sì rẹ̀ èèyàn sì máa lọ mọ́tíláàsì yẹn èèyàn máa jẹ́ kíta àjò wọ́n sì máa fi kọ́ńgbà fẹ́sù lóru ìtẹ̀ wá náà lẹ́yìn subhanahu wa ta'ala muhammed ashhadu an